لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الحمد لله الذي جعل نبينا محمدا صلى الله عليه وسلم قدوة لنا في العبادات والمعاملات والأخلاق والصلاة والسلام عليه وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته إن خير الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوكي ولا مباوا ولا مباتي أدوكي فون ولا مباتي نبوة محمد صلى الله عليه وسلم كما جاء أو كسر الله ولا سوتر ọwá gbé ọ̀gá àgbà tí ó kọ wa ní tíra náà ọ̀nà lànàbíwá Muhammad tí máa sọ wá ń ka tíra yẹn yọ́ máa ṣàlàyé àlàyé tí ń ṣe yẹn táàfi gbálù Kùránì yìí òun náà ni wọ́n pè ní sunna àti Kùránì àtàlàyé rẹ̀ méjèèjì ọlọ́run ní darí rẹ̀ ọlọ́run ọba aláwọ̀ gbé anábìkalẹ̀ fún wa ní àpèjúwe dáadáa fún gbogbo àwọn a mùsùlùmí nínú ẹ̀sìn nínú wa àti nínú gbogbo àwọn ìbálò láàrin àwọn ọmọ èèyàn ọba tí ó wá sàìmí tọ́sàwọ́ náà tó wá fi wá sínú àwọn mùsùlùmí òdodo àpadà sí ibú àti ìgbà tí báyìí téèyàn fi máa sẹ̀sìn míì kọ́lọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa àwa bẹ̀rẹ̀ wọn nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ gbogbo àwa tí a ti ṣetán tá a ti pinnu ipe ànábìlà fẹ́ máa tẹ̀lé àtẹ̀lé àwọn bàbá mọ́ ànábìlà fẹ́ máa tẹ̀lé àtẹ̀lé àwọn àfà tí wọ́n yapa súnnà mọ́ ọlọ́mọ́sà fẹsẹ̀ wa múlẹ̀ ṣinṣin lọ́kùnrin wa lóbìnrin wa mọ́jà tún padà sẹ́yìn gbogbo tá a ti filẹ̀ tá a ti dágbére fún nípa àní ṣe má láyé wa nígbà tá a ti rí òkodoro ọ̀rọ̀ nínú Al-Qur'ani àti súnnà ọlọ́mọ́jà tún padà síbẹ̀ mọ́ gbogbo yìí tá a ti máa ṣe ọlọ́mọ́sà jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn láti ṣe gbogbo yìí tá a ti ń ṣe ọlọ́mọ́jà àfilẹ̀ ẹ̀yọ́mọ̀ mi nínú ẹ̀sìn wa أخلاقنا تجاه السنة لماذا تخالف الأخلاق سنة رسول الله صلى الله عليه وسلم إذا فاك صلاة رجي ọ̀rọ̀ pàtàkì ni gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo tí a ń jẹ́ ahlu sunnati wal jama'a kìí sí pé ẹgbẹ́ ladálẹ̀ táwa wá jẹ́ ẹgbẹ́ kan nínú àwọn ẹgbẹ́ mùsùlùmí àdẹ́gbẹ́lẹ̀ ahlu sunnati wal jama'a humul muslimun yaqtaduna bi hadiyi nabi muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n pè ní ahlu sunna àwọn náà ni gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ṣe tán tí wọ́n fẹ́ ṣe ẹ̀sìn wọn bọ́lọ̀ ṣe sọ kalẹ̀ àwọn tí wọ́n rẹ́dì láti tẹ̀lé ànábì wa sallallahu alaihi wasallam pẹ̀lú àdéhọ́kàn wọn àti pẹ̀lú ìwà wọn àti pẹ̀lú ẹ̀sìn wọn tó pé ìta ànábì bá pè lẹ́sìn òun náà ni wọ́n máa ń pè lẹ́sìn ìta ànábì ọba pè lẹ́sìn wọn ò ní fi sẹ̀sìn tẹ́rí gbogbo àwọn tí wọ́n bá kù táwọn ọ̀tẹ̀lé súnà a máa bẹ̀rẹ̀ wọn bá aláà fún wọn ni ọ̀pọ̀ wọn náà nígbà míì wọ́n láníyàn pa àwọn fẹ́ sí lọ bá lọ́lọ́ tó lọ lè jọyìn ìjọ kan ẹ rí pé ìfẹ́ ọlọ́run ló gbé kúrò nínú ilé àmọ́ àfáà tí ọlọ́lẹ̀ há sí lọ́wọ́ àwọn tí wọ́n láwọn fẹ́ fi mọ̀nà sínú Islam ìmáàmù ti ń tẹ̀lé òun lọ sọ́ọ́dà bó ṣe dà yẹn tó fi jẹ́ pé nígbà míì gan apàdà wa ka fún a ka hadisi fún yọ́ọ̀ máa wá sọ fún wa yí pé òun ọ̀gbọ́tọ̀ lọ́ọ̀ mọ́ òun sì gbọ́tọ̀ nábì mọ́ tí ṣé òun sọ lòun fẹ́ tẹ̀lé ìdá àfáà sì ní kó ṣe yìí ó ti yapa qala Allahu qala Rasul gbogbo ẹni tí ẹ̀sìn rẹ̀ bá ti yapa kọ́lọ̀ láà kọ́lọ̀ rasul wọn èpè lálùsúnlá alùlùkì ni wọ́n máa ń pè jama alùlùkì dáa àwọn abẹ́ lọ́wọ́n bá fún gbogbo wọn ọlọ́mọ yé wọn ọlọ́run sì mọ gbogbo àwọn tí wọ́n darí wọn kọ́lọ̀ mọ́sà bá ṣẹ́rí wọn padà sínú súnà nàbùwà Muhammad ọlọ́ ọlọ́run kọ́lọ̀ mọ́ àwọn ajáwọ̀ ọjọ́ yìí wọn mọ́ àwọn ni kọ́lọ̀ kí la fẹ́ bára wa sọ láàárọ̀ yìí jama bóyá ni ti ń pàpẹ mọ́ra rẹ̀ tí ò tí mọ ti ń ṣe àbẹ́ni tí òun náà wò pé ah, òun náà fẹ́ di áàlù súnà òun náà fẹ́ fi súnà fún ìsìláàmù kó lè mọ tóun fẹ́ tara bọ̀ bóòlù èèyàn máa ń rí tí ìyẹn bá jẹ́ áàlù súnà kí ló wá ń ṣẹlẹ̀ lẹ́ni tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí à ń pera wa ní áàlù súnà akẹ́kọ̀ọ́ nípa súnà àbọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ àṣetán láti yí padà nígbà ò tí ì ṣetán kò ní ìdíkọ̀ ọ̀dẹ alùsùnà ẹni bá ti ṣetán ní máa ń ṣe alùsùnà wal jamaa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa èyí tá a fẹ́ fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yòó náà ni pé kí ló dé kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa àti ṣetán pa afẹ́ ṣe súnà àtún wá ń bá ìwà àwọn alùbídì àlọ́wọ́ wa látara ìlànà ìjọsìn wa nígbà míì àbí látara ìgbàgbọ́ wa ẹlòmíín ti ń padà sẹ́yìn nínú gbàgbọ́ ọlọ́mọṣà sọ wa ń bẹ̀ àbí látara àwọn ìwàsí wa ìjókòó yìí láàárọ̀ yìí ìjókòó ìtanijí ni fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí òdodo táwọn wo súnà lọ́ọ̀kan wípé kí ni wọ́n ń pè ní súnà ẹlòmíín àgbà pé súnà yẹn lé o èyàn bá dàálù súnà yẹn èyàn yóò le gan yóò le ìtumọ̀ ẹni pé gbogbo nǹkan ni wọ́n máa ṣe kò ní sí ìgbà láàyè fún láti máa ṣẹlánù àbí láti máa ṣeré àbí láti máa ṣe òdìrìndì nínú ẹ̀sìn ọlọ́run gbogbo àwọn tí ó ti yé kọ́lọ́mọ́sàjì ó yé wọn àwọn tó ti wá yé kí lọ́wọ́ á dé tó jẹ́ pé lábala ìgbàgbọ́ lábala ìbáàdà àgbìyànjú tó pọ̀ àmọ́ tó bá ti di abala ìwà ọ̀pọ̀lọpọ̀ wa à ń fẹ́ẹ̀lì ń bẹ̀ báwọn míì náà ṣe ń fẹ́ẹ̀lì nínú àwọn tí ì ṣe alùsùnà ẹ̀gbọ́jàmá àrùn kan tàbá níbẹ̀ lára alùsùnà tàbá fẹ́ gbọ́n dànù láàárọ̀ kìí ti pé kò sí lára alùfídíà àmọ́ àwa ìdáwà fi yàtọ̀ sí wọn ni pé àwa la ní aṣetán láti tẹ̀lé súnà súnà sì ní àsúnnátú ìyàlẹ̀ kólíkó wàlẹ̀ kólíkó wà súnà ìtí wọ́n ń pè ní súnà gangan ìwà ni ìtí wọ́n ń pè ní ìwà gangan ní súnà ẹni bá ti jẹ́ onísúnà oníwà dáadáa ni ó jẹ́ ẹ̀dẹ́ wa rìn kiri ọmọ mi ó lè sàṣẹṣe gairu ma'asum as-sunnatu ma'asuma walakinna walakinna sunni laysa bí ma'asum ọlọ́run sọ súnà kò sàṣẹṣe ń bẹ̀ ọlọ́run sọ Al-Qur'ani kò sàṣẹṣe ń bẹ̀ amẹ́ni tí ń practice rẹ̀ òun lè sàṣẹṣe tí wọ́n sì ti ń sàṣẹṣe náà ni kọ́mọ̀ pàṣẹṣe ni kó sì má pèpè lọ́bẹ̀ kó sì má sagídí kọ́ máa padà kó sì máa wọ́ lọ́wọ́ bá lálàforíjì kó sì máa gbé rẹ̀ kalẹ̀ lálàburú fáwọn èèyàn tí wọ́n máa wò ó kọ́sẹ̀ lérí aburú tó ń dá ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run gbé wa kalẹ̀ ọ̀sàlàyé náà alukur'an a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní kuntum khayra ummah ọlọ́run ọba ní ẹ̀yin ìjọ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin lẹ́dáàjù ukhrijat linnas ẹ̀yin lámújáde fáwọn èèyàn àwọn èèyàn wo àwọn tí ó ṣe muslim torí àyà yìí nífà sí gbogbo àwọn tá a jẹ́ ummatu al-ijaba àwọn tá a ti gbà ọlọ́run ní ẹ̀yin lẹ́ẹ̀ma jẹ́ àtẹ̀júwe fáwọn tí ò ti gbà nínú ẹ̀sìn nínú wà nínú gbàgbọ́ ta'muruna bil ma'ruf ẹ̀ máa pàṣẹ dáadáa ẹ̀sìn lọ́hùn wa tanahawna 'anil munkar ẹ̀ máa kọ̀ bàjẹ́ ẹ̀ máa sìnkàmí lẹ́yìn ọlọ́run ẹ máa pàṣẹ dáadáa gbogbo wà tó dáa lẹ́ẹ̀ máa sọ fáwọn èèyàn ẹ̀yin náà ó sì máa ṣe é torí ẹni tó bá ní káwọn èèyàn máa wùwárí tó wọ̀ wùwárí àwọn èèyàn ò ní gbọ́ kò ní lapa tó sì jẹ́ pé gbogbo apáta tàbí alùsùnà wal jamaa á gbìyànjú ká lè kéwú kí la fẹ́ pè àwọn èèyàn sí torí tó bá kéwú ò lè jẹ́ alùsùnà kéwú gangan láti jẹ́ alùsùnà ìmà láti jẹ́ alùsùnà torí wọ́n tó fẹ́ pè èèyàn sákèèsí lẹ́rìí nǹkan kan ẹ gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀ ọ̀dà dáadáa ma ọ̀dà burú ma ọ̀dà súnà ma ọ̀dà bídíà ma ọ̀dà ojọ́nà ma ọ̀dà gbọ́mà. wa khasaisu ahli sunnati wal jamaa àwọn àlùfáà wa wọ́n wá ń fi gbìyànjú wọ́n ní gbogbo ẹni tí ó bá fẹ́ jẹ́ ahli sunna àbẹ́ni tí máa ń ṣe sunna ìròyìn mẹ́rin gbọ́dọ̀ wà lára ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ ṣe sunna kó mọ̀ pé nǹkan mẹ́rin lòún fẹ́ ṣe ẹni tí sì ń ṣe sunna lọ́wọ́ kó mọ̀ pé nǹkan mẹ́rin lòún gbé dání alákọ̀ọ́kọ́ òun náà ni àkídà ìgbàgbọ́ tawhid ó ní kí tawhid rẹ̀ mẹ́hẹ̀ nípa ọlọ́run ọba wa ó wà pé Allah subhanahu wa ta'ala òun nìkan náà lọ́lọ́run lẹ́yìn náà al-ibadatul khalisha al-muwafiqa ọmọ wa sin ọlọ́run ọba náà ọba tó gbàgbọ́ yẹn ọmọ sin والأخلاق الطيبة ìwàlọ́wà dáa sí gbogbo àwọn ẹ̀dá ọlọ́run wal-mu'amala al-hasana gbogbo ọ̀nà tó bá gbàjẹ́ tó gbà mú nípa ọ̀rọ̀ ìsẹ̀mí rẹ̀ ó rí pé ọ bọ́ra sílẹ̀ nínú haram ọ̀nà tó gbà máa rówó iṣẹ́ tó máa ṣe kọjá iṣẹ́ tọ́lọ́ fọwọ́ sí nítorí pé ọ̀ọ́sẹ̀mí ìsẹ̀mí yẹn dandan ni bá a ti wá láàárọ̀ yóò ṣe àtijọ́ nǹkan tó kù lé tàbátúkù ń bí alọ̀ lè jẹun asọ́ta wọ̀ yí owó láfẹ́ra owó ní bùkátà sí owó ọ̀wà lè rówó àdúkù níṣẹ́ iṣẹ́ tó fẹ́ sí ìyẹn ó rí pé iṣẹ́ tẹ́sìn sí kíni tẹ́sìn faramọ́ ni ó sì ní jàǹbá àwọn èèyàn lẹ́nu iṣẹ́ rẹ̀ àwọn èèyàn náà ò ní jí wọ́n jàǹbá rẹ̀ ọgbọ́n dáadáa ètò wọn pè lálùsùn náà ni ọgbọ́n bẹ́ẹ̀ nìkan fẹ́ gbà ọ yóò múra ètò wọn pè ní àlùsùn náà ládàdì wàlá àdùnlámù ó ní sàbòsí fún yàn ó sì ní jẹ́ wọ́n ṣe àbòsí fún wọn náà nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà ni kàṣọ isu ahli sunnati wal jamaa gbogbo ẹni tí súnà ọba yé tí ń béèrè pé kí ni wọ́n pè ní súnà kí ni wọ́n pè ní ahli súnà nǹkan mẹ́rin tí ó mójútó nìyẹn ẹni tó sì ti darapọ̀ mọ́ súnà tó ti dágbére fún bídíà nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn yóò mójútó ẹ̀yọ́ màyá mi alákọ̀ọ́kọ́ òun náà ni pé gbogbo ẹni tí ọba lóhun ṣe súnà torí pé ta bá ní ìwà wa àti súnà bóun ní ṣe ń takora wọn ṣe rí ìwà òun gangan la fẹ́ discuss àkọ́kọ́ wà òun náà ni al Allah òun náà ni kéèyàn máa wà dáadáa sọ́lọ́hún ìmọ̀ wà dáadáa sọ́lọ́hún ní à ní tawhid ní à ní iman òun lọ́dà ọwọ́ rẹ̀ ní tó ń wá wà òun nìkan ló máa sìn tó ní sọ̀rọ̀ òun nìkan ló máa pè òun nìkan ló máa bẹ̀ eléyìí ni ìgbàgbọ́ ẹni bá wọn ṣe ọdún àjọbọ tí ń ṣe ọdún àdábọ tí ń bá wọn dáwọ́ síbẹ̀ tó ní òòṣà tí ń bọ

gbogbo nǹkan mi táwọn èèyàn bá ní júbà fún yàtọ̀ sí ọlọ́run á kúrò níbi gbogbo rẹ̀ sí àní bá wọn sí a sì ní wàràn lọ́wọ́ lọ bẹ̀rẹ̀ ìdí wọ́n pè ní alùsùnà olùjẹ̀mọ́ a ibùn tó ń níwà dáadáa sọ́lọ́run òun náà ní kọ́ gbọ́ lọ́wọ́ bá aláàtọ̀ kọ́ mọ̀ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run tó bá sì ní ìṣòro kọ́ máa pè ọlọ́run tí máa ń wá owó kọ́ máa pè ọlọ́run tí máa ń wá ìṣọ́ kọ́ pè ọlọ́run kò kò gbọ́dọ̀ máa wára lọ́wọ́ pẹ̀lú àlìjànú àtàwọn èṣù ẹni bá pẹ̀lú àlùsùn náà gbọ́dọ̀ pẹ́ran fún òòsà àbí fún ògùn ẹni bá pẹ̀lú àlùsùn náà kò gbọ́dọ̀ máa tẹfá kò gbọ́dọ̀ máa dáfá kò gbọ́dọ̀ gbà pé òun ní máa kọ̀kọ̀ kò sì gbọ́dọ̀ gbà pé ẹnìkan ní máa kọ̀kọ̀ tó wọn lọ lè béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo eléyìí tá ti ké nínú kíláàsì lọ́dọ̀ wa gbogbo a ti mọ̀ ni wọ́n pè ní tawhid tawhid ìgbàgbọ́ nínú ọlọ́run rògbòbíyà ni àbí olóhíyà rògbòbíyà ni kọ́lọ́run ló gbogbo nǹkan òun ní sì ń darí gbogbo nǹkan kúlú máa ń bẹ̀yẹ́ di malakutu kulli shay ọlọ́wọ́n bá ní gbogbo ìdarí gbogbo nǹkan ọwọ́ta lọ́wọ́ àwa gbà nígbà tá a gbà ló jáde alùsùn náà gbọ́lọ́wọ́n bá ní darí gbogbo nǹkan ọwọ́ rẹ̀ ní kádàrà wa kádàrà wa ọwọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀yọ́ máa mi nínú ẹ̀sìn wa nínú àwọn kan tí èyàn fi máa jẹ́ alùsùn náà tí òfin ní jáde kó ń òun náà ní ká máa wùwà dáadáa sọ́lọ̀ ìwà dáadáa sí ọlọ́wọ́n bá wa ọ pàtàkì òun náà ló já nípò lọ́dọ̀ ẹ̀ lọ́jọ́ aláàyè lọ́dọ̀ ẹ̀ táwa tó wá bẹ̀rẹ̀ sí máa ń lọlé alájò ẹlẹ́hàá ti ń lọlé alájò ìyàwó ní kìmárùn tí lè wọṣẹ́ kọ́lọ́mọ́sà sọ wa ń bẹ̀ àwọn àdàlú kan ti dààmú wa o àwọn fàwọ́rajà kan àwọn náà ti ń ṣe bí alùsùnà àwọn èsì alùsùnà tálùsùnà bá ti ń sóògùn tí ń wọṣẹ́ tí ń bá wọn sọ náà tí ń ṣẹbọ wọn ní kì í ṣe alùsùnà ẹjẹ́ àdúró ọlọ́wọ́ dánwà wò àdánwò padà lọ ọlọ́wọ́ mi wá àwọn tó láì ní ṣètàn lọ́jì ọlọ́wọ́ bá ní fàyín dáàbù ọlọ́wọ́ bá ní tán bá ti tú bá kù nínú ẹbọ wà kọ́ọ̀mù sọ́dá tó sì bẹ̀rẹ̀ sí kírun wà á dáwù zaka wọ́n sì bẹ̀rẹ̀ sí sàrà wọ́n yọ zaka fa ikhwanukum fi dín ọlọ́wọ́ bá nígbà náà wọ́n tó di ọmọ ìyá yín nínú kíni nínú ẹ̀sìn náà tó di alùsùnà tí wọ́n bá wá tún bá ń kọ́ tí wọ́n bá túbá ńkọ́ wọ́n túbá kó omi kíni jama níbi ẹbọ torí tàwíìdì lọ́sàájú òrun lọ́hùn tí ní tí wọ́n ti túbá kó omi ẹbọ tí wọ́n wá ń kírun gbogbo ẹni tí ó bá ti túbá ń bi ẹbọ àyíkú ní kíni alùsùnà ìbájá fa nílẹ̀ Yorùbá àwọn àfa wa nílẹ̀ Yorùbá èyí táwa wà yìí wọ́n pín sí méjì àwọn àfa tí wọ́n ti lọ wọ́n pín sí méjì àwọn kan bẹ́ẹ̀ àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n wọ́n ṣe alùsùnà gbogbo wọn náà sì mọ̀ wọn a sì mọ àkọọ́lẹ̀ tí wọ́n kọ́ọ́lẹ̀ fún àwọn ọmọ wọn àti àwọn àrọ́mọdọ́mọ wọn nílé ayé táǹkà àtàrí pé àkọọ́lẹ̀ yìí àmọ́ táwọn àlífà wọn sọ ó jẹ́ àmọ̀ pé àwọn bàbá yẹn wọ́n ṣe kí ni alùsùnà ẹni bá ti lọ́ọ̀ṣì ẹbọ kì í sá alùsùnà a ti gbọ́dọ̀ sọ pé gbogbo wọn kò sí àlùsùnà nù wọn nítorí pé àṣekínni àríkọ̀kọ̀ wọn àríkọ̀kọ̀ wọn ẹni bá túbá láàrin wọn àtọ́lọ́wọ́n bá o lè túbá àmọ́ tó kọ́ lẹ̀ ẹ̀bọ̀ láàmà pé tó bá túbá ní tó ti sọ ẹ̀bọ̀ náà láàmà pé tó bá jẹ́bọ̀ káwá ní gbogbo àwọn afá ilẹ̀ Yorùbá pátá gbogbo wọn ni àlùsùnà ọ̀rọ̀kọ̀rọ̀ ni tó bá dé gbogbo wọn láàlù súnà sọmọ pé àjọba ṣe pọ̀ àjọba ṣe tìjàníyà àjọba ṣe kọ̀dìríyà àjọba lùlù mọ́sálásí àjọba tasọ tó bá jẹ́ àlù súnà wal jamaa gbogbo wọn pátá kí ló wá dé tá à ń pariwo pé àwọn àfẹ́ ẹlẹ́bọ ṣé kò wá sáwọn àfẹ́ ẹlẹ́bọ nínú àwọn tó ti lọ àtàwọn tó wọ́n kù àwọn ṣíà àwọn máa ń sọ̀rọ̀ kan àwọn gbà pé gbogbo ẹni tí ó máa pe àwọn sàhábà ní kèfèrí alùsùnà lọ́dọ̀ àwọn ṣíà ọ̀rọ̀ tó fẹ́ dàrú nìyẹn àwọn sí àsọ àwọn ni sọ ò kì í sí definition tiwa o wọ́n ní gbogbo ẹni tí ó bá ti pe sàhábà ní kèfèrí kí ni wọ́n pe jama alùsùnà ni ó fi máa sọ pé ana ṣẹ́yìn wọ́n wọ̀ sunni torí pé kò bá pe àwọn sàhábà ní kèfèrí àmọ́ nínú ìtumọ̀ tàwa alùsùnà wal jamaa kì í ṣe gbogbo àwọn àfáwà nílẹ̀ Yorùbá tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n wà ń sìn ní alùsùnà ọ̀rọ̀ yẹn kọ́ mọ́dàrú mọ́ wa lọ́wọ́ tó bá dé gbogbo àwọn àfáà tó fi lọ ní alòsùn náà ni kí ló dé ta bẹ́ẹ̀bọ̀ ńlẹ̀ yorùbá ta bẹ́ẹ̀bọ̀ lára mùsùlùmí a má sọ̀rọ̀ sọ bàbá sí sọ̀rọ̀ ká máa jẹ́ kílà sáwọn èèyàn àwa gbé ìtumọ̀ tí àwọn ṣíyà fún súnnà àbí alòsùn náà káwá gbé lérí gbogbo àwa tí ajẹ́ mùsùlùmí nílẹ̀ yorùbá ọ̀rọ̀ yẹn ti kílẹ̀ àjàmá nílẹ̀ yorùbá àwọn afáàtàn lọ àtàwọn tí wọ́n ń bẹ mélòó wọ́n pín sí jama wọ́n pín sí méjì àwọn àlùsùn náà ń bẹ tọ́jẹ́ pé wọ́n ṣe súnà wọn bí pàṣẹ ká ma bí wọ́n ṣe gbọ́ yé ma wọ́n sì kìlọ̀ ọ̀pọ̀lọpọ̀ àgbàbọ̀ wọn àwọn kan bẹ bàbá ológun haran ni wọn alásàsí ni wọn ẹlẹ́bọ ni wọn ẹni tí ń pe ṣéwù kọ́sánù tìjáníyà ẹlẹ́bọ ni ihe ọmọ gbèbè já ní àní alùsùnà ọ̀rọ̀ dàrú ni ya. èyàn ya yá ṣéwù Ibrahim sànù mi ó sì dúró lérí ó sì gbàgbọ́ na ni ó ti di alùsùnà ní àhàdà ọlọ́run sọ ni àwọn tí wọn ma tí wọn fi lọ bá jì torí pé àwọn tí wọ́n sì mọ̀ pé ọ̀dà táwọn ṣagídí tí wọ́n kú lérí ẹ̀ wọ́n wọ náírà ni kò sí pé àtún pẹ̀pẹ́ ibi ọ̀rọ̀ wà nìyẹn ìnáwó má yóò ṣe kìdí láfọkọ̀dé haramallahu alayhi janna ọlọ́dì gbogbo ẹni bá ti mẹ́bọ mọ́ ẹ̀sìn rẹ̀ tọ́lá ìjáde láyé kò ní wà ní janna wọ́n máa wá òun náà inú náà ni ó wọ̀ wọ́n máa lè dọ́ọ̀lì bí nàmínà sọ̀rọ̀ kò má dájọ́ fún ẹnìkan pé ó wà nínú iná má sì dájọ́ fún ẹnìkan pé ó wà nínú àlìjánà illa bi dalil sọ̀rí nínú al-kitab wa sunnah àfi kọ́jẹ́ pé ẹ̀rí wá nínú al-Qur'an nìfẹ́ ni ọmọ náà ni ẹni yìí ọmọ àlìjánà ni tó bá ti rẹ́rìí dákẹ́ ẹnu ẹ ẹni bá rí kó ṣiṣẹ́ dáadáa máa tọrọ àdúrà fún tí kọ́kọ́ rẹ̀ kọ̀ hàn sí ọ àmọ́ gbangba rẹ̀ hàn sí ọ pé ń sin lọ. alákọ̀ọ́kọ́ tí a lè tún ṣe àwátá jẹ́ alùsùn àwọn ìjàmá òun náà ni pé kájà àrin àwọn àtọ́lọ́hún ṣe kíni kájọ ọ̀dà kámọ̀tò mú ẹbọ mọ́ súnà tá ṣe ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí mú yẹn kú nínú alùsùn pátápátá ẹbọ alákọ̀ọ́kọ́ ni àlè bídíà káfíra bídíà tí bídí àti máa sọ yẹn di kèfèrí tí ò sí lásìkò ànábì òun náà ọjọ́ máa ń tí wọ́n ń ṣe tí ń sọ àwọn èèyàn di kèfèrí lásìkò ànábì bí ká lọ bí sàárè ṣéwù káwá jòkó síbẹ̀ ká máa wá ní ṣéwù lágbájá ṣàánú mi ṣéwù lágbájá sọ̀rọ̀ mi rọrùn sàmì kò sí lásìkò ànábì wa Muhammad bídí àní bídí àyẹn náà òun náà ti lépa báwọn tí wọ́n pe látà àti kíni àti òòsà àti mànátà àwọn náà bàbá ṣe ọlọ́run nígbà yẹn lẹ̀ ní àbíṣẹ́kù ìdí sheikh muhammad bin abu wahab tó wá kákò láyé nìyẹn sheikh muhammad bin abu wahab anajibi ìdí wọ́n wá kákò nílé ayé nìyẹn wọ́n wá ní wọ́n kórìíra àwọn wòlíì nígbà tí wọ́n sọ fún wọn pé kí wọ́n má máa pe àwọn wòlíì mọ́ tí wọ́n bá ní kíni tí wọ́n bá ní ṣòro wọ́n sì nàró mọ́ gbogbo àwọn sòfin àgbáyé àtàwọn ṣẹ́yà tó wà lágbàáyé máa yá mi nínú ẹ̀sìn wa ẹni bá ní ṣéwù lágbájá gbà mí lẹ́tọ́ lọ́fi sàárè rẹ̀ bídíà ló ṣe ní máa sọ yẹn ti kíni kèfèrí ẹni bá ní ọlọ́run máa ń dé èèyàn èèyàn máa ń dọ ọlọ́run àwọn àgbà tìjáni àti wọn ti lọ gbogbo wọn ni wọn gbàgbọ́ bẹ́ẹ̀ bá gbàgbọ́ kò lè jẹ́ tìjáni torí yóò ṣe tẹ́ríbíyà yóò ṣe tẹ́ríkíyà ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sin wa ẹni tí yóò ṣe tẹ́ríbíyà kí ni wọ́n sọ fún gbà tó ṣe tẹ́ríbíyà ní tí wọ́n sọ fún náà ni pé ọbẹ̀ jẹ́ ògbóǹtarìkì tìjáni kúlù máa kọ́ ni Allah gbogbo tó bá ti wà nílé ayé ń bí ọlọ́run ló yẹra padà ọlọ́run ló yẹra padà ló di nǹkan náà ẹni bá gbé ìgbàgbọ́ yẹn dọ́dọ̀ ọlọ́run tó sì mà sáàlù sọ́nà nìyẹn Allah subhanahu wa ta'ala ẹgbọ́n tá láǹsọ ni ó ní laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masihu ibnu Maryam ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ní Isa al tí wọ́n bá ní ó ti dọ́lọ́hun sọ̀rọ̀ tí ọlọ́run ní gbogbo wọn ti di kèfèrí tìjáni àtọ́bá ní omi yìí aláàní tọkọ̀dé káfàrà màhálùkù lómi lọ́dà àlẹ́kálùkù lọ́lọ́run nígbà níbi mú wá fún wa ni kí wọ́n máa gbá àwọn ìyá àlùsùn náà ni wá adépin ọyọ́ ọ̀dà kéèyàn tó tẹ́ra kéé àbí tí wọ́n ti jalábì màkàn kéèyàn tọpa tìjáni àlọ́ ibi kí wọ́n ṣe mẹ́ bọ́yá kí wọ́n ṣe mẹ́ òṣèkíní kò yọ́ ń tọ̀hún ẹ̀dàkùn tó tọ́lọ́wọ́ bá wa ẹjẹ́ àgbà pé bídíà tó sí méjì bídíà mùkáfẹ́ra wà bídíà gáírù mùkáfẹ́ra wà bídíà tó gáírù mùkáfẹ́ra àwọn bídíà tí ọ̀sán yẹn di kèfèrí fàyín náà máa híyà kẹ̀bí rẹ̀ tó mi kaba ìlú dùnú àmọ́ ká lè gbà pé ẹ̀ṣẹ̀ ńlá ni o kọ̀yọ̀ yẹn kó nù Islam àmọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kódà ó ju gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńlá lọ kápá yìí bídíà ó burú jù lọ káṣíṣ kájálè bídí àti ọ̀sán yẹn ti kẹfẹ́ lóṣù kínní ó burú jùlọ lèyìn sì gbọdọ̀ jìnnà sí gbogbo ọ̀ràn kínní gbogbo ọ̀ràn bídí à ẹ̀sẹ̀ ńlá sì ní lẹ́yìn bá sẹ̀ kò ní Islam mùsùlùmí náà ni àbí ẹgbẹ́ bíi akéde àdùsùn ọ̀jọ̀ máa nítorí ẹni pé bọ́lá wọn bá fẹ́ yíjì lọ́rùn yóò wọ ẹnẹ́kó tó wọ àlìjánná ìwọlọ́wọ́ dáná méjèèjì jama àti mùkáfẹ́rà àti gẹ́rùn mùkáfẹ́rà torí pé gbogbo iṣẹ́ tó ṣe wọn nígbà lọ́wọ́ ẹ̀ wọ́n láti látò kálídùn fi náà bọ́ bá wọná yóò padà jáde tàlọ́wà tọrọ tó wọ́n tọ́ná òkú ọ̀tọ́ wọ́n ti jẹ́nà lápèjúwe ó ní káfẹ́ máa ṣàdúà ká ní ọlọ́njẹ́dá fún alifatiya ẹja wí papọ̀ gbogbo àjọ ń wí alhamdulillahi rabbil alamin alamani rahim maliki yomi bídíà ni àmọ́ kò sọ yẹn di kèfèrí lọ́dọ̀ àwọn alùsùn náà jàmáà ní sọ kèsì lọ́dọ̀ àwọn alhadi lọ́dọ̀ àwọn alùsùn náà wal jàmáà bàbá fún bá Sheikh Fawzan Sheikh eh, Jibril As-Sa'di àtàwọn mashayikh kiram wọ́n sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa ẹni tí ń ṣe bẹ́ẹ̀dẹ̀ fún anabi tí ò ṣe ṣerékùn bẹ́ẹ̀ o ọkàn jòkó ní gbogbo oúnjẹ tẹ kó síta yìí kí ni ah ó ní mọ ọlá pípé òní wọn bí anabi àwọn sọ fún pé ah, bídíà ni anabi ò ṣe kí ni anabi ò ṣe fún ara rẹ̀ àwọn sọ wọn ò ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn nítorí sẹ́yìn ẹ̀sẹ̀ ńlá náà àwọn ẹ̀sẹ̀ ńlá ni tó bá túbá kó tó kú ọwọ́ náà pẹ́tọ́ wà lè jẹ́nà àfitọ́ lọ́ba fèrè jẹun inú òfò tí ó bá ẹni tí ń ṣe bídíà tó jẹ́ pé bídíà yẹn kì í ṣe bídíà kèfèrí òun náà ni pé gbogbo iṣẹ́ tó bá ṣe ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ èyí tó jẹ́ kèfèrí náà wọ́n ṣe nígbà yẹn tẹ́lẹ̀ ṣe láwọn èyí tó sàn èdè kèfèrí gan lẹ́yìn bá ṣe é ṣe wọ́n ní ṣe kí ni wọ́n nígbà lọ́wọ́ ẹ̀ anábì ní kúlù bídíà àti dọ̀lá àdà anábì ní gbogbo bídíà ànú ni nínú ẹgbàá wa kan ní kò kúlọ̀ tọ́lá ẹ̀ fi nà gbogbo téèyàn bá ṣe tó bá jẹ́ àánú tí ò jẹ́ súnà torí dọ̀lá àlà ní ọ́pọ́sìtì súnà anábì ní gbogbo ẹ̀ pátápátá èèyàn padà wọ́dá lérí ẹ̀ anábì ní man ahdatha fi amrina ma laysa minhu fahuwa radd ẹni bá dá kíní kan lẹ̀ nínú ẹ̀sìn tó ń pè lẹ́sìn fún wa tí ń pè lẹ́sìn fún wa laysa alayhi amruna kì í ṣe pé mi anábì mọ̀ pàṣẹ pé kẹ́ ṣe sáàdẹ́bì lọ́pàṣẹ kan máa ti aṣọ ọjọ́ friday àdẹ́bì lọ́pàṣẹ kan máa lùlù kan olùmọ̀ àdéhùn mọ́ṣáláṣí kan máa fọ́jà kí ọmọ fọ́jà kọ́ mọ́ sí bí kérúbù nínú mọ́ṣáláṣí kó lóun ṣe kọ̀dìríyà ẹ wá ní gbogbo àwọn afọ àwọn nílẹ̀ yorùbá alùsùnà ni wọn níbo ni wọ́n ti rí súnà yẹn kì í ṣe gbogbo wọn àwọn alùsùnà ń bẹ nù wọn ọlọ́run nìkan ló sì mọ iye wọn ṣẹlẹ̀ àwọn tó jẹ́ alùsùn a sì mọ bídà tí wọ́n ń se kí ni tí wọ́n ń ṣe ẹni máa ṣe bídà àwọn ẹgbẹ́ lálùsùn náà a ní torí pé àwọn ayọ̀ náà àwọn èèyàn àbá àwọn ọjọ́ àbá àwọn ọ̀rẹ́ káwá pé a máa wá da gbogbo ẹ̀ papọ̀ mùsùlùmí ọ̀wá ní mọbi tó ṣe kí ni tọ́fẹ́ yà sí máa mo gbé bàbá aláwo sẹ́gbẹ̀ẹ́ mo láàfáà ni mo ní báwọn jẹ́ máa mi sọ̀rọ̀ mo gbé ìjìyà ní sẹ́gbẹ̀ẹ́ mo ní àfáà ni báwọn jẹ́ máa sọ̀rọ̀ kí ni sọ fáwọn jẹ́ yẹn mo establish àfààní pé gbogbo ibi tí bá ti ń sọ̀rọ̀ alùsùn náà ni òwe máa gbọ́ o síkọ̀ ni ètò ìsọ nìyẹn ọ̀nà ọ̀dàrú àwa ń fa àwọn kan wá mọ̀nà èyí tí ọba sì ti wá á máa dá tiwa sí òun náà máa dá tiẹ̀ ṣe lákùn dínú kó wọlé èdè àyídàpọ̀ bọ́bá dàpọ̀ wàhálà ọ̀sẹ̀lẹ̀ ìdàpọ̀ táwọn bàbá mi dàpọ̀ nígbà tí wọ́n bẹ láyé lójú ọ̀nà dàrú mọ́ àwọn ọmọ lọ́wọ́ dì sí àwọn khalifa wọn ojú ọ̀nà dàrú wọn lọ wọn mọ̀ yí tó ń ṣe wọn. súnà sì ni kò sọ pọ́tọ́ fẹ́ dá òdodo ẹyọ kan tó wà lérí ilẹ̀ náà nìyẹn kò sí òdodo mímọ́ lẹ́yìn bí rọ́bà dọ́lógún ọdún ìjọ kan náà ló tọ́ ba àálù súnà yamutun walakinna sunnata lam tamut àwọn àálù súnà lè kú lọ́kọ̀ọ̀kan kọ́lọ́mọdé àti lọ nísì àti gbogbo àwọn àfáà wa táwọn sáǹfà ní lọ́dọ̀ wọn àálù súnà padà kú àmọ́ súnà ò ní kú alùhàk àwọn tí wọ́n sọ òdodo ọ̀rọ̀ lérí ilẹ̀ pé báyìí ló ṣe ẹgbọ́dọ̀ orí kó ní yẹmọtù wọ́n padà kú sọ yẹmọtù ni wọ́n padà kú wọlá kí nàlá hakọ́lá yẹmọtù wọ́lá yẹmọtù òdodo òní kú kọ́lọ́ mọ́sàdì alẹ́ dó ti òdodo ọlọ́wọ́n bá wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa bọ́ bá ti bọ́ sínú súnà ó ti bára rẹ ní last destination ibi tó ń lọ ní ń wá látijọ́ yìí ní ń wá látijọ́ yìí ọlọ́wọ́n ọba tó ń wá àtọ̀sìn tó ń wá tó ti di alùsùn náà ó ti débẹ̀ ọwọ́ ọmọ bẹ̀rẹ̀ wọn bá aláàkọ́lọ́ wọn bá aláàkó fẹsẹ̀ rẹ múlẹ̀ sínsìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àṣíríkù wọ̀lùbẹ́dà àṣíríkù wọ̀lùbẹ́dà àti fìlẹ̀ ìbáadá ní máa yọ̀ yàn kú òun wa alùsùnà wọ̀lùjàmá tó o bá ti ń sẹ́bọ̀ àbọ̀nsẹ̀ bídà àníkò ní alùsùnà ànígbà tó ní ẹbọ ọlọ́mọ ṣe ọwá ní ìwọ́ ọmọ jẹ́ ọmọ lẹ́yìn ànábì ṣe alùsùnà àwọn tó ń tẹ̀lé ànábì wọn pè bẹ́ẹ̀ sẹ́bọ̀ lànábì ó ní ìwọ fẹ́ jẹ́ alùsùn wal jamaa àmọ́ ọ máa ṣe ẹ̀sìn tí ànábì ò fọwọ́ sí sáwà tó ẹ̀lá lùsùn náà a sì sọ sọ fáá títí onítọ́ máa ṣe nìyẹn tọ́ ẹni bá ń ṣe ọpọ́sìtì súnà sáàlù súnà tó sì yọ ọgọ́tí tó ń ṣe yọ lẹ́rìí lérí gbogbo àwa tí a fẹ́ ṣe súnà àwa méjì lọ̀rọ̀ òní lọ́fẹ́ báwí àwa tá a fẹ́ ṣe àtàwa tá a ti wà nú ẹ̀ wọ́n má padà sẹ́yìn máa o táàfà kan táàbà ń tẹ̀lé tọ́wọ́ ti gbàgbó lọ ayà lẹ́yìn ẹ̀ káàmà wá sàdúrà fún kọ́lọ́ mú kó nínú agidigbó tó ṣe kíní tọ́wà ànífilẹ̀ àmà sàdúrà fún kọ́lọ́ wọn mà sàdúrà fún àgbà àwọn Tìjàní àtọ́wà Nàìjíríà nílẹ̀ Yorùbá ó dìde lóru wọn sàdúrà fún àwọn àwọn tí wọn takò súnà ife kọ́lọ́ fún wọn mọ̀nà ànábì sallallahu alaihi wasallam ànábì àná abuja ni umaru ni umar bin khattab umaru lòun náà ń jẹ anábì ni àwọn eléyìí àgbà ni wọn ní nílùú maka tí wọn bá gba ìsìláàmù ẹgbẹ̀rún àwọn èèyàn ló gba ìsìláàmù lẹ́yìn náà alágbára ni wọn akọgun ni wọn ọlọ́run rẹ̀ sì ní lọ́wọ́ pẹ̀lú ọ̀kan ní àwọn umaru méjèèjì ọlọ́run sì gbàdúrà ọlọ́run fẹ́ gbàdúrà ọgbà tí umar bin khattab kò gbà tàbújá lè ẹbí ànábì nígbà ẹ̀sìn wa tí à ń sè yìí àgbẹ̀ ọmọ sí ní kọ̀rọ̀ kọ̀rọ̀ báwo ẹ̀sìn sọ́wájú káàbà ẹ̀ máa lọ lè kírun èyí tó bá bí dáa kọ́ wá bá mi lásìkò lọ́wọ́ bá pé gbogbo àwọn èèyàn kankankankan àwọn àfa janko janko àwọn mùdírù mùdírù táwọn èèyàn máa ń tẹ̀lé gọ́gọ́ láì ní wádìí kí ni wọ́n ń sọ kọ́nà bá wa darí èmi wọn káwọn náà máa ṣe súnà níbo wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀ ẹ̀já máa sàmì fún wọn kọ̀rọ̀ ọmọ ṣe tó bá ṣe tààjù dé lóru torí káwọn èèyàn kan lè wọ inú àlìjánà lọ́wọ́wọ́ ṣẹ̀rí ẹ̀sìn sí àyíká fẹ́ gbédé yẹn iná ọlọ́run ló sí ọ̀nà yẹn ó sínú jahannam ẹ̀sìn sí àkàn fẹ́ lọ́ọ̀ṣì nílẹ̀ yorùbá yẹn sunsun bẹ́ẹ̀ lẹ̀ táwọn bá wọn kò ibi ká máa dàbí dé alẹ́ mọ́ àwọn sí àtúnṣe kínní wọ́n tún fẹ́ yí padà sí sí à ìdáni ẹ̀yọ́ maya mi nígbà tá a ní khasaisu ahlu sunna wal jamaa mẹ́rin ni ayanju méjì tawhid wal ibada biduni bid'a ká ní tawhid wa kò jìnnà àdáwùjọ bá wa tí tawhid fi bọ́ ọlọ́mọjọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa ẹlẹ́ha àfa ó sì ká lọ ẹ̀ àsìkárò ọ̀ràn mọ̀ ó wá sọ́dọ̀ bàbá bàbá kan bẹ́ẹ̀ yọkàn fún ọ lúbúlúbú báyìí ìjọba ti tán alẹ́ ti yá mọ́jọ́ sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa lọ́hùn ìjọba fi kàn yẹn kéèyàn máa lọ lọ́dọ̀ ọlọ́run kó lè sinmi lọ́rùn tí wọ́n fi kàn yẹn fún ọ sọ́kọ́ fẹ́ lóde sinmi lọ́rùn ilé ayé wa kọ́lọ́mọdé onira ṣe tí ìmọ̀tí ń ṣe bọ́ tí ò ní tàfíìd àbí ń ṣe bídíà nínú ìbáàdà à nípe ní alùsùnà tó ó wá ku ọ̀pá méjì ó ku ọ̀pá méjì ọ̀pá méjì tó kù òun náà ni àkàlákù wal muamala òun gangan ni tọ́pìkì wà láàárọ̀ bó o ní àṣefẹ́ mérí bọ́ nínú wà táàfì máa jẹ́ àlùsúnà òdodo bó o láṣefẹ́ mórí bọ́ níbi ọ̀nà táàgbà jẹ táàgbà mu torí pé ìta ń fọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ayé wa ṣe òun náà ní káwá jíjẹ àti mímu gbogbo táà fi ń kírun ìrun wákàtí márààrún èrò pé ó pé wákàtí méjì ọ̀dà ká ní wákàtí mẹ́rin káfíńtà á jì nínú ẹ̀kọ́ àtàwọn súnmọ́nà rọ ti bà gbogbo twenty hours tó kù kí láàfin ṣe jàmá a sùn wákàtí mẹ́fà àbí èyí tó kù kí láàfin ṣe ọ̀dà ìwọ sùn wákàtí mẹ́jọ twelve hours tó kù kí láàfin ṣe jàmá àfi wá jíjẹ mọ̀mọ́ jíjẹ mọ̀mọ́ yẹn ẹ̀sìn ni o torí pé ìjọba mú ẹ̀sìn dúró ẹ̀sìn lòun náà ọlọ́run fi ní famushu fi manakibiha ọlọ́run ní ẹ jáde ẹ jáde ẹ wá jíjẹ mú mu lọ wakulu min rizqihi kẹlẹ́bà rí àrísìkì ọlọ́run bá ná torí tí ọba ti ṣe owó tó yàn ná wàhálà ti dé wàhálà ti dé torí dandan ní kò sẹ̀mí tí ọba ṣe owó tó fi sẹ̀mí wàhálà ti dé kọ́lọ́mọ́sà sínú àlẹ́ àlẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa tó apá kan àwọn tí wọ́n ń fara wọn àti sì lábala wà àti lábala ọ̀nà tá a fẹ́ gbà jẹ tá a fẹ́ gbà ni tá a fẹ́ gbà mú pé ni jàmá ó dínkù nítorí pé ìwà ọ̀dà èèyàn ń wá jíjẹ lọ́nà tí ọ̀dà kọ̀yọ̀yàn kúrò nínú hálù súnà wàlì jàmáà kọ̀yọ̀yàn kúrò nínú Islam àmọ́ ó rìdíìsì ìmánì yàn ó sì rìdíìsì Islam yàn ó sì rìdí sí súnà àyà léyìí tó jẹ́ pé tí ó bá fura tí ó bá rọra oyé àwọn èèyàn ó máa tara rẹ̀ oyé máa ṣẹbọ ìgbésẹ̀ bí ẹni tó pè mí síbi tàwọn ìdí náà ló gbá mi wọ́n á ní túmọ̀ àkídà àkídà tí wọ́n sọ wọ́n sọ àkídà mo kó fún ọ fún mi padà yóò máa kó bá àwọn tí wọ́n fẹ́ ní malẹ̀ tàwíì lẹ́yìn náà yóò ṣe àkóbá fún àwọn arìnrìn ah, bídíà a àwọn tó láǹṣe bídíà gan-an àìlúyàwó eh, ẹ eh, ìpè àmì ìlúyàwó bèrè o òun tó wá lóun ṣe súnà ni wọ́n ń fa ilé ha lọ́wọ́ rẹ̀ látàárọ̀ ó ní gbọ́ ó ní ṣe kíní ní gbà tọ́ súnà tá a fẹ́ wọ́n ìyá ayọ̀ lẹ́dínà àmánu ọlọ́mọ ni mo pè yín olùgbàgbọ́ òdodo ó dò kóló fi sílímì kàfà sílímì ní islam ẹ wọnú islam pátápátá àkídàtàn pẹ̀lú gbàgbọ́ tí ò ní ṣẹbọ ńbẹ ìbádàtàn pẹ̀lú ìjọsìn tí ò ní ṣe pẹ̀lú ríyà kárí ni àti bídíà lẹ́yìn náà àkàlàkà ìwà dáadáa ìwà dáadáa muamala kò kò kò kò ṣiṣẹ́ kí náà ló dùn tó fẹ́ jẹun ife owó tí bọ́wẹ́ fi jẹun yìí ìní káwọ́ pọ̀yìn lójú ọlọ́dọ̀ ọlọ́ nígbà náà ló tó lówó lọ́wọ́ nígbà náà ló tó dáa fún nígbà náà ni súnà rẹ tó pé ìgbà fẹ́ lọ láàárọ̀ yìí ó ṣe jẹ́ pé ó rí ìdíṣù ìmánìyàn ni kọ̀yọ̀yàn kúrò nínú ìmánìyàn torí pé lọ́dọ̀ alùsùn ọ̀jà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eh, kì í yọ̀yàn kúrò nínú Islam tó bá ti yàtọ̀ sí ẹbọ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìwà dáadáa wọ́n ní alákọ̀ọ́kọ́ òun náà ní pé ẹnì kọ̀ọ̀kan wa kálọ̀ lè mọ̀ pé ìwà dáadáa ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ní súnà Sheikh Saadi nínú àwọn àfa wa àgbà tí wọ́n kọ́ àwọn àfa wa Sheikh Uthaymeen wọ́n kọ́ wọn kéwú Sheikh Mumbaz àwọn àfa àgbà wa àwọn ti kú ṣẹ́tù sáàdì tẹ̀síọ́rù sáàdì ní ẹ máa kà dáadáa àwọn ni wọ́n ṣe. wọ́n ní ẹ̀rí ìwà dáadáa ó wà fólìkùn fọ́ọ̀dìlù òun náà ní ìwà tó lọ́lá téèyàn dọ̀lọ́lá àzíìmù ìwà tí gbé ní tóbi tí èyí sọ yẹn dé yẹn yẹ̀yẹ́ láwùjọ. àsáàsì òṣọ́burú wọ́n ní ẹ̀rí ìpìlẹ̀ ìwà rẹ̀ òun náà ní kéèyàn lọ lè kọ́ sùúrù kéèyàn lọ lè ní sùúrù sùúrù ni àkọ́kọ́ wa rí gẹ́gẹ́ bí definition tán fún wa rí wọ́n ní ìpìlẹ̀ wa rí ní sùúrù wàlúhọ́lù kéèyàn jẹ́ èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kéèyàn má jẹ́ èèyàn tó ṣe kíni èèyàn tó le èèyàn tó calm wọ́n ní ìtẹ́ǹpẹ̀ ní wa rí ní pé àkéésù ń jẹ́ǹgbọ́n ọmọ ìyá mi ìjẹ̀ǹgbọ́n tá a fà tá a fà tá a fi bọ́ sínú súnà ìjẹ̀ǹgbọ́n náà láláàṣẹ má láti jẹ́ àrùn súnà wàrọ́kùnrin tìmọ̀kárìmọ̀ àkàlà kí n ṣe wàá máa sojú kòkòrò wípé gbogbo òwà kan lé pátá ìmọ̀ wò gbogbo òwà tí wọ́n bá mi tó fi ha sunni salafi ẹlẹ́ha umu ìmọ̀ sápò mẹ́ wọ́n lé léyìí là ń pè ní oníwà dáadáa wà á sáàrùhù àlàáfù wọ́n ní ìlápa ìwà dáadáa táwì òun náà ni àmójúkúọ̀ sẹ́ni bí wọ́n ṣe sọ yẹn ìwọ máa wò pé gbogbo àwọn tí wọ́n sọ yẹn ìwọ fẹ́ lò nínú sẹ̀mí rẹ nínú ilé níbi iṣẹ́ ládùúgbò àlàáfù wọ́n ní níta àkọ́kọ́ ní lára àyàn táwọn pé èèyàn níwà rẹ oníkọ́lá mojúkò wọ́sọ́fù káwọn èèyàn sẹ́ ánìlèmọ̀sí yìí àwọn tí wọ́n sẹ́ kó sì sàmójúkò fún wọn kó sì parẹ́ kò lẹ́mìí wọn ni táwọn níwà rẹ tọ́ọ̀ ويصلوا المنافع sọ́ọ̀lù àlùmọ́nà ilẹ̀ قوم àjùmáyé kọ́ wá gbére kalẹ̀ lẹ́ni tí ó máa sàǹfààní fáwọn ọmọ nàbí adama bóyá mùsùlùmí nàbí kèsè mùsùlùmí ìgbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà yóò mo fẹ́ dúró láti mọ yanjú ìṣòro àwọn ọmọ èèyàn bóyá nínú ẹbí ni láàrin ọ̀rẹ́ ni ládùúgbò ni àbí níbi iṣẹ́ wọ́n ní táǹkì ní wàrí ni ìdí wọ́n sọ kalẹ̀ yẹn ó kún àbí òkun jama ó kún kẹ̀kẹ́ síbẹ̀ kọ́lọ́mọ́sá ìjọ rọrùn fún aláàtì lò tó sùn lọ́kọ̀lì fìlímánì àdìsùn ni sálàfí ẹ̀yọ́ máa yá mi ana min ahli sunna ana sunni ana sálàfí سوني ṣe sọ yẹn kìí ṣe bídíà ní kọ sọ àmọ́ bó ṣe sọ yẹn iṣẹ́ tó wà lábẹ́ rẹ̀ ó ju bó ṣe sọ lọ wọ́n nìkan wá ní kílódé tẹ̀ ń jẹ́ sunni tẹ̀ ń jẹ́ sálàfí kílódé tẹ̀ ń jẹ́ alu sunna àwọn abẹ́rẹ́ bí kílódé tẹ̀ ń jẹ́ alu tasawuf talọ́sọ̀yìn lálẹ́ sunna àni talọ́sọ̀yìn náà ní tìjàníyà tìjàníyìn talọ́sọ̀yìn kọ̀dìrì yìí talọ́sọ̀yìn sufi yìí wọ́n ní eh, iṣẹ́ táwọn ṣe lọ́sọ̀ àwọn dàbẹ́ wọ́n ní súnà táwọn náà ṣe lọ́sọ̀ àwọn náà di alùsùnà ọ̀rọ̀ darú nígbà tí wọ́n dọ̀rọ̀ dùn wọn lọ́wọ́ ibi ànẹ́bí òpin yín lálùsùnà ọ̀rọ̀ àti ṣe ànẹ́bí pa àwọn àbáyé ní súnfí. bàbá ẹlẹ́ran ṣe bàbá ẹlẹ́ran wọ́n sọ jọ wọ́n bí kí lọ́ sọ di bàbá ẹlẹ́ran torí pé ń torí iṣẹ́ ti ṣe iye ẹlẹ́ja tí iye ẹlẹ́ja ni wọ́n sọ jọ wọ́n bí nígbàtí ìgbẹ́jà wọ́n sọ ti lẹ́lẹ́jà bricklayer wọ́n ní eh, eh, bàbá kọ́lé tọ̀ bàbá kọ́lé wọ́n sọ nígbàtí ọmọ lẹ́kọ́ wọ́n sọ ní kíni wọ́n sọ ní bàbá adálé wa ẹ̀sùn lọ́la wọ́n sọ ìṣàánú wa bọ́ọ̀ bá ti ṣe súnà kí lọ́ọ̀ máa jẹ́ ẹ̀ lè súnà lọ́ọ̀ máa jẹ́ òkú láǹpẹ̀pẹ̀ àmọ́ kì í sáré súnà tẹ́ dálẹ̀ tọ́jẹ́ pé ẹ̀ kàn sọ̀rọ̀ ayé ni alùsùnà tọ́jẹ́ pé ẹgbẹ́ lẹ́ẹ̀mọ́ practice lábẹ́ tó jẹ́ pé ẹ̀rí àwọn tí ò sí nínú ìjọ iṣẹ́ dálẹ̀ yẹn ẹ̀rí ní ọmọ ìyá mi yàtọ̀ sẹ́yìn ọwọ́ adé ọwọ́ abayọ́ náà nídìí ìrànlọ́wọ́ ẹni kan lọ lè wo fáìlì sókọ rẹ̀ mẹ́mẹ́ sáàlù súnmọ́ nìyẹn jẹ́ nǹkan mi lẹ́fẹ́ máa ṣe yẹn láfi gbógun ti àṣàbíyà alhẹsibíyà albagdọ́ tí wọ́n náà mọ̀ pé ah mo fẹ́ràn àfáà yìí ju mùsùlùmí yìí lọ nítorí pé ń bẹ ní àdúgbò wa àbí ń bẹ nínú ẹgbẹ́ wa ṣé islam nìyẹn ọlọ́run ní ìnámalè mu'minuna ikhwa gbogbo mòmìnì àgbáńlá ayé tó bá ti ní imán ó ti di kíni ó ti dọ́mọ ya yín wọ́n wá ń béèrè pé kọ́ wá lò jáde oṣù mẹ́rin kó tó fún níyàwó ṣe ọ wà nínú àwọn ọmọjẹ̀mú tá náà fi kalẹ̀ fún wa pé èèyàn dágbére lé fún oṣù mẹ́rin kó tó fẹ́yàwó lọ́dọ̀ rẹ̀ irú ìsìláàmù ni ẹ ẹnìkan lè fẹ́ sísá wa ń bí kó sì wù kí má nìró tó àwa náà láǹfẹ́ ra wa agbókun tìyẹn náà láàrin àwọn tí wọ́n láwọn fẹ́ra wọn lálùsùn náà àmọ́ agbókun ti rọ́ ni irọ́ àmọ́ agbókun ti ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àni abdullahi bin amuru afáwọn abdullahi bin amuru ó ní sẹ́mi tó rasulullah sallallahu alaihi wasallam ó ní mo gbọ́ tà nàbì sọ pé ala okubirukum bi ahabbikum ilay anabi ni ẹjẹ fún yín ẹni tí mo fẹ́ràn jù láàrin yín ẹ máa gbọ́ ó ní wà á kọ́rọ́ bí kun mí ní majlisan yawm al-qiyamah ẹni tí ó súnmọ́ mi jù ń jù al-qiyamah tí ó jòkó tì mí pẹ́kípẹ́kí ó di mélòó jàmá ó di méjì ànábi wàá kórè ẹlẹ́mẹ̀ẹ́ta bí mo ṣe sọ yẹn ala ukhbirukum bi ahabbikum ilayya wa aqrabikum minni ànábi kórè ẹlẹ́mẹ̀ẹ́ta qalu na'am àwọn sábà ní na'am mọ́sàáyé fún wa ní ro ṣàlàyé fún wa ta ló ń tọ̀ wọn. anábì ní ahsanukum khuluqan ẹni tí wàá rẹ̀ dáa jù láàrin òun ni mo fẹ́ràn jù ṣebí afẹ́ràn anábì láti ṣe súnà bí ẹni lọ́ọ́ lè chẹ́kì wa rẹ̀ ọmọ ìyá mi lọ́ọ́ lè chẹ́kì wa rẹ̀ táwọn ìbá ti ń kọ̀m̀plé ní ẹgbọ́ ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ni o ọ̀dà ni o kọ́mọ́ bàbá súnà jẹ́ torí pé ọlọ́run ti pàǹtẹ̀tẹ̀ yálù súnà àwọn yẹn wá ń wò yí pé àwọn fẹ́ wò bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣe ẹ̀sìn tẹ́ǹtì wá síbẹ̀ wọn ó jáde jù lọ́dọ̀ wọn ó di tuntun wọ́n máa wá sọ yín bó lẹ́ ń ṣe nínú ilé bó lẹ́ ń ṣe ládùúgbò bó lẹ́ ń ṣe nínú ẹbí bó lẹ́ ń ṣe níbi iṣẹ́ bó lẹ́ ń ṣe pẹ̀lú ara yín anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni inna lil mu'mina anabi ni ẹ̀rí olùgbàgbọ́ dodo la yudriku bi usni al khulqi darajati qa'imi al layli wa sa'imi an nahar anabi ni olùgbàgbọ́ dodo tó bá ti gbọ́ Ọlọ́hun gbọ́ tí ìṣẹ̀lẹ̀ bọ̀ yóò lè pa bá ipò àwọn tí wọ́n máa ń dìde gan-an yóò lè pa bá ipò àwọn tí wọ́n máa ń gan-an ìdìde lóru tí ò sì tó àwọn ẹgbẹ́ òtó nǹkan pẹ̀lú wa etí wù sáwọn èèyàn kìí wá lẹ́gbẹ́ yóò lẹ́pa báwọn nìkan yóò tún ṣáájú wọn. ọmọ ya ó sì kìí àmì lẹ́ẹ̀lì ìwádọ̀ ọ̀dá ọgbà àwẹ̀ ìwádọ̀ ọ̀dá ọgbà aládà àwẹ̀ o ó sì gba aládà kìí àmì lẹ́ẹ̀lì àmọ́ wọ̀ náà. ìwà yẹn tí ìbá dáa níwà ìfẹ́lágbájẹ́ èèyàn dáadáa ni báyìí wọn ṣe ń sọ yẹ ipò ló sì máa ń gá wọn jù ọlọ́run ànábì wa ni yóò wá ṣáwájú àwọn tí wọ́n ń kírun òru jù lọ yóò gba wájú àwọn èèyàn tí wọ́n ń gbà wẹ̀ jù lọ látara àwà tí ń ṣe kí ni ti ń wò kí lè àkọ́kọ́ wà tí bàbá sọ fún alẹ́ kan kí ni jama ẹ asọ́bùrù sùúrù dọ́bà ti ní sùúrù ti níwàrí wàlà áfù àmójúkò lẹ́yìn náà wà náfà ilẹ̀ ìbá kọ́ ọmọ sàǹfààní fáwọn èèyàn wọ́n wá bọ̀ pé àwọn fẹ́ lọ tajà tó ń ta ọ̀tún wa ń tún rò wípé tí ń júwe àbí kí kí má júwe súnà rẹ̀ ò tí pé súnà rẹ̀ bá pé ó ti gbàgbọ́ ọ̀nà kádàrá wípé alẹ́sìkì tiẹ̀ kò dí tèmi lọ́wọ́ ó mú lọ́bẹ̀ ó tún sàlàyé fún báyìí ṣe báyìí ṣe bẹ́ẹ̀ ni káwọn ní òṣòwò mi nǹkan máa ń pa sínájà àti ìyẹ̀pẹ̀ papọ̀ búlọ́ọ̀kù rọ́ ni ó bàbá ń ra màtíráàsì yìí báyìí ló ṣe kí ni lọ́jẹ́ ń bẹ̀ nílò mi fẹ́ máa yọ búlọ́ọ̀kù ẹnìkan lójúwe fún mi kọ́dà kìí sálùsùn náà èmi kan lọ́mọ kan ìyàdọ̀ rẹ̀ mo béèrè lọ́wọ́ pé bóòlù ẹ̀sìn ṣègínì ó ti ṣàlàyé fún ó ti ṣàlàyé fún mi náà sì bẹ̀rẹ̀ yìí sì rí dáadáa mẹ́ barakallahu fi alùsùn náà mi ò lè sọ ọmọ mi ò lè júwe kìí ṣe gbogbo wọn ní sọ ọmọ mi ẹgbẹ́ mọ́ ní àwọn mi òun náà má rẹ̀ àbútí ń dínà mọ́ wọn yára náà ṣe ni ọmọ rẹ̀ ó ti gbádùn torí fi ń sọ ni pé bóyá arísìkì títì ẹ̀ yóò di títì lọ́wọ́ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ànábì tó ń tẹ̀síwájú ànábì ni àhábù ìbádìláhì ìlọ́lá àṣánù òkúlùkọ́ àwọn èèyàn tí wọ́n jẹ́rú ọlọ́run tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù lọ òun náà làwọn ẹrú ọlọ́run tí wọ́n ń sin lọ́hùn lẹ́yìn náà ìwà wọn ṣe kí ni ìwà wọn dá jẹgbẹ́ wọn lọ ọlọ́run nífẹ̀ẹ́ wọn jẹgbẹ́ wọn tóun ṣe bàádà tíwà tí ò ṣe kí ni tíwà tí ò dá lọ anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi di maamu shay'in fil mizani afiqalu min husnil khuluq anabi ni kò sí kò sí nǹkan kan nínú àwọn sẹ́ẹ̀rì tí wọ́n máa ń dà sínú skéèlì iṣẹ́ òṣùwọ̀n wa níjọ́ ìkìyàmà nígbà tí wọ́n bá wọn sẹ́ wa tọ́wọ́ awúwo tí tọ́tẹ̀sùn wọn lẹ́yìn ìgbàgbọ́ eh, min husnil khuluq ju ìwà lọ ó ti gbàgbọ́ àbí tọ́wọ́ àti ìgbàgbọ́ wọn ni wọ́n sẹ́rẹ̀ iṣẹ́ kèfèrí kí wọ́n fẹ́ wọn bẹ̀ iṣẹ́ tí ò bá dọ́rùn lẹ́yìn àṣírà kíta lẹ́yìn àbá tọ́nà àmọ̀lú tọ́wọ́ ti ń sẹ́gbọ́ gbogbo iṣẹ́ rẹ̀ wọ́n máa bàjẹ́ wọ́n kàn sí ìkọ̀rọ̀ ọ̀rùn fún níjà kìámà ìgbé ọ̀yà wá kọ̀nfàmù ẹbọ tó ń ṣe òṣèbáyì òṣèbáyì wá kọ̀nfàmù gbogbo àwọn ọ̀nà tó dá àwọn sẹ́gbùn mìíràn tó tún wù lẹ́yìn ẹbọ wọ́n ti kọ̀nfàmù ẹ̀ tán ó gbaná lọ́nà bá àmọ́ mọ́sákùn láti fáwọn olùgbàgbọ́ òdodo ní o bọ́wọ́ fẹ́ iṣẹ́ sí lọ́ọ̀dìyà olùgbàgbọ́ òdodo náà dọ̀rùn méjèèjì ló kó dání nígbà ń gbóyè nìyẹn èyí tí sẹ́ẹ̀rì rẹ̀ bá tẹ̀sùn wọ̀ yóò wọ àlìjánà èyí tí sẹ́ẹ̀rì rẹ̀ bá tẹ̀ bá tẹ̀sùn wọ̀ yóò wọ lẹ́kọ́tọ́ wọ àlìjánà ẹlẹ́bọ òun ní jáde nuna ẹ̀yọ́ màá yá mi tọ́rọ̀ bá wá ní báyìí àdẹ́bí wa ń sọ fún wa yí pé ìwà rẹ̀ tó wù yí pé ọkàn ọkàn bá bàbá Daniel ọkàn bá tìmọ́tò ọwọ́ awé ìjọ ní àfàǹbá mi tìmọ́tò èmi kèfèrí lọ́dọ̀ wọn ọwọ́ ni ànábì ní kásí dáadáa sáwọn tí ń sẹlẹ́sìn wà nítorí sẹ́yìn yẹn ó lé dé nǹkan yẹn ọlọ́run ó dì sínú sẹ́rẹ̀ jáde kìámà tó tẹ̀sùn wà tó fi wọ̀ jẹ́nà nígbà tí kò sí dáadáa sẹ́ni tí ò sí muslim làwọn àwọn ọmọ ìyá rẹ̀ ràn lọ́yàn lódì pé òun ní ṣe kíni òun ní sọ̀rọ̀ sí ma òun ní parí ẹ̀ irú ẹ̀sìn wo ni ẹ ó lè jáde tó gbà ní mo sọ fáwọn ọmọ mi mo ní ẹni bá ń gbàlejò àṣírí onítúwó bá ti dé ẹjí kí ni wọ́n mọ̀ sí kí ni kọ́mọ̀ dùn ní o gbogbo àwọn fábílì ni ma sọ fún wọn lágbájá àlejò yẹn wà mọ́sálásí àbí ń bọ̀ ọfẹ́ wá sunlé ẹ má yọ man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfa wọn níbi òwe tó bá gbọ́ lọ́wọ́ ń gbọ́ tó tọ́ tí èsì pín parọ́ nígbà tá àlejò bá dé láàmà lámọ́tún imán lẹ́yìn náà ní bá gbà pé jọ́ọ̀lì kìá máa ń bẹ tí wọ́n wọ́n sẹ́ tó sì mọ̀ pé iṣẹ́ rẹ̀ òun ni ká máa gbàlejò kọ̀ wá mọ̀ pé wáyà yìí tó ń fẹ́ ṣe lẹ́nu ọlọ́run ọgbà tí ó fi kún iṣẹ́ rẹ̀ òun tó fi tẹ̀sùn wọn. lẹ́mìí ẹni tó bá gbọ́ ọlọ́run kó tó ti kọjá lẹ̀kẹ́ àmọ̀ gbọ́ pé ọjọ́ lẹ̀kẹ́ àmọ̀ ń bọ̀ kọ́ máa gbàlejò fàlejò kírìm gọ ìfà ẹlẹ́yà ọkàn lejú ọkàn rúnmú aníkílódé wọn lálẹ́ àlejò bàbá ọkọ rẹ̀ dé kí ni tó máa yà á tọ́ wá kún sójú nínú tó jẹ̀lú báàbù tọ́wọ̀ kí ni túmọ̀ ẹ̀ ọ̀fara ju àwọn ẹni rẹ̀ ṣáájú àmọ́ wọn ò ṣe bí ẹni rẹ̀ àfàǹdínú torí àlejò ọmọ kọ́lọ́ ń dán owó ní bálejò bá ti dé bọ́yọ̀ paasi àbó ní ní paasi ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn ṣe rí wa kọ́lọ́ pàtàkì ọjọ́ tẹ̀sán wa fún ọjọ́ àlùkìyàmá èyí tá à ń ṣe tí ọ̀dà kọ́lọ́ ń já túbá láti sí lọ kọ́sọ̀ wá dé alùsùn náà gidi tó gbádùn ọ̀làgbàrọ̀ ọlọ́run ọba wa wọ́n bí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sórí ọ̀rọ̀ sọ́sọ́ náà ní akitari ma yòlì fílù náà àlìjánà wọ́n ní ìrẹ́ ànábì àwọn nǹkan orí máa mú yẹn wọ àlìjánà ànábì ní tẹ́kọ̀ọ́ là ànábì ní ìbẹ̀rù ọlọ́run náà ni wà ó sùn lè kólè àti wárí. kìtì bẹ́ẹ̀ ṣe márùn tẹ́rì ò ní ṣe kíni tí ò ní mì àmọ́ eighty five ninety percent ọgbọ̀dọ̀ dá ibi tí wàá kù ni pé èèyàn ni wọ́n náà wọ́n máa ń bínú ó tún máa sọ fáwọn ìgbẹ́dàkùn tí máa ń bínú ẹ máa ń pè mí sí àkíyèsí ìbínú ni àdáwò ti tèmi o wọ́n máa wá yọ ọlẹ́ díẹ̀díẹ̀ wọ́n lọ ya ohun ọ̀yà aṣẹ́ra rẹ̀ gan kátó wá pé ìyàwó kátó wá pọ̀ mọ́ àti náwó sí kíni onírà alùsùnà wọ́n gbé fi sẹ́bí láì kọjá pé ní fi wá náírà síbẹ̀ ipò ọdún ipò ọdún ni o sọmọ pé ọlọ́run ṣàánú wa kì í ṣe wíwà tá a bá rí owó kátó lọ lè kírun láì sí pé àlá sàlátù àmọ́ wá sá alukọ̀ kì í ṣe pé ó bá mú lọ́wọ́ kátó lọ alukọ̀ èèyàn mẹ́kọ̀ọ́ kan tọ́lọ́wọ́ bá ti bùkún ọwọ́ náà máa bùkún ilé ọlọ́run ẹlòmí ìyá wọn bá àbá àti sálẹ̀ kọlọ́dọ̀ rẹ̀ kọjẹ́ ní fúrúùtù rí ipò ọdún ẹlọ́kẹ́ ìgbàgádì yìí kọjẹ́ rí ṣé àwọn àbá àtúnà òsì bèbèrè ni ni wọ́n ṣiṣẹ́ fún àbá ọkọ̀ ọmọ rẹ̀ ní ọ̀sánwó lékè ọ̀sánwó mọ́dásà ọ̀kan sọ́njọ́ kan ọ̀kan sìnrìn wá bínà ni o ọlọ́mọ àtúnṣe ó ní wọ́n fẹ́ gbowó mọ́dásà lọ́wọ́ àwọn ọmọ ìgbé sáwọn sàhábà tí wọ́n gbowó àwọn káwọn yẹn ń kóra wọ́n ní kílódé tó kó àwọn ọmọ rẹ̀ lọ́dọ̀ àwọn sàhábà ọkọ̀ wọn lọ́mọ jìnnà létí sàárè wọn. ọ̀rọ̀ yé owó òpé àwọn alùpùpù àti ọmọ ìgbóolé kéwòn àwọn alùsùn náà rẹ kó ṣe fọlọ ní ìyí ṣe fọlọ náà ni àmọ́ tọba di wákàtí mẹ́jọ márùn tọba délé yóò jẹun àbí òní jẹun ó jẹun ẹmọ ọdẹ dípẹ yìí náà ń jẹun ẹmọ ọdẹ dípẹ yìí náà ń jẹun ẹni tó jòkó tọmọ yín láàárọ̀ tó tó jòkó ti dérọ̀lẹ́ kílẹ̀ fi sùn wọn náà jẹun àsìkò tẹ́ kó fi ṣiṣẹ́ lọ èyí lẹ́fi ẹ̀mplọ́yì kọ́ ọmọba fi kọ́ àwọn ọmọ yín ní kíni alukur'an àfikẹ́wò ọlọmọṣẹ́ ti wá ṣe o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anábì wa muhammad sallallahu alayhi wa sallam anábì pé wọ́n sá àwọn àtúnṣe tó pọ̀ wọ́n wá fẹ́ ka àwọn àwà tó jẹ́ pé ọ̀pọ̀ wa àbí àwọn nǹkan nínú wa wọn ò tí ì sàmójútó rẹ̀ tá a fẹ́ ká mójútó ẹ̀yọ́ màá yá mi wa min akhlaq allati wajaba tanbih anha nínú àwọn àwà tá a fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa kásà kíyèsí ẹ̀ kí súnà wa a ṣe kíni a pé alhamdulilayi àṣìṣe bídíà àwọn tẹ́bá rí pé wọ́n ń yọ ilé ẹlẹ́bọ àwọn tí wọ́n ń jọ wá ní kí wọ́n ṣe ara wa láwọn ògbàgbọ́ iye súnà wọn òkéwú wọ́n kàn mọ́ra bí wa ni àwọn èèyàn pọ̀ dáadáa tọ́jú pé bídíà ni wọ́n ń ṣe kíní ni wọ́n ń ṣe wọ́n sì ń pera wọn ní alùsúnà àmọ́ tá a bá ń wura wa báyà á máa ń jọ ara wa àwọn ọjọ́ oníjáde àtàwọn ọjọ́ olómi tùmí ìnú sọ́jú bá lọ àwọn kan sì ń bẹ nínú àwọn èèyàn náà tọ́jẹ́ pé òun láwàní ni wọ́n àmọ́ kìí ṣe gbogbo àwọn láwàní tọ́jẹ́ pé òun àtàbí ìjà kò sí yàtọ̀ láàrin àwọn méjì sáàbọ̀ láwàní ti ń jó iṣẹ́ ti ń jó olóńgbò láàyè lẹ́ni ìyàwó rẹ̀ lọ́lẹ́ wọṣẹ́ pẹ̀lú ẹ̀há tó ti jẹ́ pé nígbà míì èyí lè nínú gbà èyí ṣòkòtò yín lè má balẹ̀ èyàn lè máa wé èyàn lè bojú ó lè bora kọjá pé yọ wọlé kò ní jáde ma tọ́ba ti ṣèkan nínú àwọn kan tí ń sọ̀yàn di kèfèrí àbí nǹkan nínú àwọn nǹkan tí ń sọ̀yìn tẹ́lẹ̀ bọ̀ ìmúra nìkan ò tó ìmúra yẹn náà ààrẹ náà ni ó torí àyà wà fún náà Al-Qur'an àdìsí wà fún ọ wọ sọ rẹ bí súnà sí kọ wọ tí wọn bá dé débẹ̀ tó ọkà sókòtò sókè oníkólé kàdísì máa sọlá bínú kàbé ní ìsáré fúnfin náà ànábì lọ sọ bẹ́ẹ̀ òun náà ti kà kọjá kọfẹ́ ṣe ní òjọ́ sọ wọn wá ní ìbúra ti rí bòjú rẹ ní àwọn ìyàwó ànábì dàǹkan wojú ọlọ́run tẹ̀lé làkọ́dé káàdì lákùn fi rasulillahi uswatun hasana ẹ̀kọ́ sí ànábì tọ́wọ́n ní bọ́dá ti rí jẹ̀lẹ̀ báàbù aṣọ ìdàbúra ha zoro wa ni ma mú wọn o ní yá ayọ̀ nàbí kúlá azọ́wájì kan ọba náà ti kan wọn ní sáà ìlú mi ní yóò dé ní àárẹ̀ hinna mí jẹ̀lẹ̀ àbíbi hinna ọlọ́run ní ẹ̀ máa lo jẹ̀lẹ̀ báàbù ayà Kùránì tó kílẹ̀ àná ara súnmọ̀ àmọ́ ẹ má jẹ́ ajẹ́ kọjá ìmúra lásán kọjá ìmúra tó dénú mọ́sẹ́ wò wá pé àwa ju àwọn àṣẹ́kùbà àwọn sàhábà bẹ́ẹ̀ náà ni ká jí ìwà wa tí wọ́n bá súnmọ́ wa kọjọ kí ni ìwà àwọn àṣẹ́kùbọ̀ àwọn àwọn sàhábà nínú àwọn ìwà tá lè mójútó tí súnà ló fi pé bẹ́ẹ̀rù lè wà dìde òun náà ni kọ́ ọmọ ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n bá ń bẹ láyé tí wọ́n bá sí láyé kọ́ ọmọ ṣàdúrà fún wọn kọ́ ọmọ ṣe sàárà súnà fún wọn sàárà kí mo gbé sàárà súnà nígbà náà ló tó jẹ́ súnni sàlàfì wàlá òkàánà kàfìrí àwọn méjèèjì ọba àjẹ́ kèfèrí o ọ̀lùkánà mìíràn nasara wọn ọba àjẹ́ àwọn tán lọ churches àwọn òbí rẹ̀ wọn ọba àjẹ́ àwọn tó jẹ́ pé mìíràn sófì yìí àwọn ní sófì tí wọ́n ń ṣẹbọ kún sófì wọn ó ní wo ẹ̀sìn tí ń sìn máa sóhun ló bí ọ ìyá yẹn bàbá yẹn ó sì dáadáa sí dáadáa yẹn náà ní kọ́ máa dùnnú pẹ̀lú gbogbo ohun bá fẹ́ nínú àwọn nǹkan ètò ayé ó fún lóúnjẹ ó fún láṣọ ọmọ wẹ̀ẹ́ ọ̀hún wẹ̀ pẹ́ báyìí yóò sì gbé kí ní àgbélébù rẹ̀ lọ́sọ̀ọ̀sùn nù kọ̀ọ̀kan o ọmọ ìyá kọ̀ọ̀kan o ó fún ọ́nà sí bàbá kó fi jẹun bàbá lọ lè fi ológbò láìsí pọ̀ mọ́ sí ó sì bẹ̀rẹ̀ sí atare ń mú ìfẹ́ bọ́lọ kọ̀ọ̀kan o owó tí wọ́n fún owó kí ni jẹun owó kó fi jẹun ó sì mọ sí ṣíṣe ọwọ́ padà wá gbọ́ pé à bàbá máa dún nǹkan mọ́júmọ́ ni tọ́ ọlọ́run sọ nínú Kùránì ó ní waqada rabbuka Allah ta'budu illa iyyah ọlọ́run bá ní mo ti sí dandan lérí ní kẹrìmọ́ sí ọlọ́run bá nìkan wa bil walidayni ihsana àwọn bàbá yín àti yáyín ẹ̀sẹ̀ dáadáa sí wọn ọlọ́run wa in jahadaka ọlọ́run táwọn méjèèjì tó wá mú ọlọ́run mọ́lẹ̀ ala an tushrika bi ibi kọ́ wá sẹ́bọ̀ pẹ̀lú mi máa lẹ́sẹ̀ láka ẹ̀lì lẹ́yìn tó ní mà sí fala tuti'uhuma má tẹ̀lé wọn o ta ló ní kọ́ má tẹ̀lé yàrá bàbá rẹ níbi ọ̀rọ̀ ẹbọ àlá kọ́ má tẹ̀lé ń bẹ̀ òun kò lè ṣépè lọ bọ́ bá ṣépè lọ kò ní mú ọ bọ́bá bínú ìbínú ò ní lápá ọlọ́ni má o ó ní wọ́sọ́ hụma, níbi à ń lọ nìyẹn ìwọ wá wà pẹ̀lú wọn always with your mom with your dad always wọ́sọ́ ìbòhùnmá fi dúníà ma'rufa kọ́ ọmọ wa ṣe dáadáa sí wọn ní gbogbo gbà ní dáadáa tayé àwọn gba èyí ò pé kọ́ ọmọ o wọn bá ta wọ́n ní ìwọ́n máa yọ gbọ́rọ̀ wọ́n fẹ́ dọ́gbọ́n lórí burúkú wọ́n náà tún jọ́yìn wọn màmá ẹ dákun oúnjẹ yín ìjọ là tó wọ́ tán a ní ọ̀rọ̀ oúnjẹ ní bọ́ sọ àníkébí ọmọ pa yín ogun yín fẹ́ẹ̀ ti lọ tán ó sì kù síbẹ̀ nígbà yín fowó tó sì yín ránṣẹ́ alùsùnà ni ìdíwọ́ àgbàsùnà wà sákùú lọ́dọ̀ bàbá àbíyá ọ wà ní àwọn kẹfìrí tó fún òfin kan lọ́wọ́ ọlọ́run fún olómi ọlọ́run fún olóúnjẹ ọlọ́run bá aláà ó fún ọlálàáfíà aláà ń ṣe dáadáa sí wọn tí wọ́n wá ní bá aláà ṣe dáadáa sí wọn àwọn náà tó wá bí ọ ẹ má jà fẹ́rí gbá o èyí lè jálù súnà kọ́sẹ̀ ìyá àti bàbá rẹ̀ lọ́dẹ́ kẹfẹ́rí kọ́ wọn ẹgbẹ́ tó wà lẹ́nà o ẹlẹ́ẹ̀kejì òun náà ní súnàtà làrfà kásòkùn ẹbí a iṣẹ́ ńlá nìyẹn jama okùn ẹbí ká dá nínú ẹbí ká ní wà yẹn òun àtàwọn àjọ wọn ní ọ̀sán máa wí nìyẹn ah, wọ́n da sẹ́bí wọ́n wá ròyìn rẹ̀ nínú ẹbí kọ́ da sẹ́bí ó ti da lọ́dọ̀ ọlọ́run látara dáadáa tó ń ṣe tọ́lọ̀ ní kọ́ máa ṣe ọlọ́run wà tẹ́kùn láhà lẹ́nu ìdásá alónàbí yìí wọ́n ní àṣà ọlọ́run ní ẹbẹ̀rù mi kẹ́sì bẹ̀rù okùn ẹbí ẹ má jọ já àwọn tó bí wá ní kọ́ wá sí ọlọ́run ò ní ṣe kíni ò ní dá wọn lóhùn eléyìí ó wà nínú àwọn nǹkan tí alọ́ọ̀lẹ̀ ń bójútó nínú ẹbí wa ọlọ́run ní Allah kana alaykum raqiba ọlọ́run ní èmi ọlọ́run bá sọ yín o ẹ bá jákun ẹbí àbẹ́ ẹ bá sọkun ẹbí papọ̀ gbogbo tó bá ní sí pẹ̀lú ẹ̀tọ́ rẹ fẹ́ bí ọ máa ṣe àwọn ẹbí ọba jẹ́ muslim ọba máa jẹ́ muslim àmọ́ tẹ́bí bá ní kọ́ wá ṣe tọ́ takotọ́ lọ́hùn ò ní dáhùn nígbà yìí náà máa pé àwọn bíbù yẹn wọ́n lé wọ́n ní agídí gan kò ní ṣe owó òkú kò ní dá o ẹ má pè é o kò ní dá o ọgbà gidi mẹ́sìn yẹn ni tó bá ti ń gbọ́ bẹ́ẹ̀ fèrè kalẹ̀ fọlọ́hún ìgbà ọlọ́mọ dúpẹ́ wọn ni mo gba gidi mo ni mo lágídí eré ẹ̀sìn mi ká lè dà nínú ẹbí ká má jí ọ̀rọ̀ ẹbí ó ṣe kí ni kò tí gba súnà ràn lọ́wọ́ kò tí gbọ́n sọ ràn lọ́wọ́ ṣe dáadáa tẹ̀lé sí bóyá nǹkan ní ọlọ́run fi ọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ tó fi ṣe kí ni tó fi gba sílá àbí tó fi gba súnà àlẹ́sàn ẹ̀ ẹ̀ ilá àlìṣirà àwọn tàjọ àlùsùn náà jàmá a kámọ̀ ṣe dáadáa sáwọn tó jẹ́ níbọ̀ wà tàjọ gbé àwọn tàjọ gba ilé papọ̀ àwọn tàjọ gba fúláàtì papọ̀ àwọn tàjọ wà nínú yáàdì kan náà àwọn tàjọ wà ní síríìtì kan náà àwọn tàjọ wà nílùú tàjọ sèmítì ní CDA kó wọ́n mọ̀ pé ah, àlùsùn náà ni kò ní dáwó ọtí dìsẹ́mbà o kò ní dáwó owó kíni jàmá owó pàtí ending of beginning. December àwọn so ọdún yẹn mọ́ ẹ̀sìn tí wọn wọn ò so mọ́ Ramadan ọmọ ya tẹ́gbọ́n mi lọ́ọ̀kan wọn ò so mọ́ kíni jama wọn ò so mọ́ Ramadan wọ́n so mẹ́sìn tí wọn ó sì ti yé wọ lẹ́yìn náà àwọn nǹkan tó fẹ́ kó kalẹ̀ tẹ́ dáwó tẹ́ fẹ̀ra àwọn nǹkan tí yóò da eré yín rú àtàwọn ọmọ tí ń bẹ ládùúgbò ni wọn náà ní ògùrọ̀ àtọ́tí àti ká máa jó ijó ẹ̀sìn pẹ̀lú àwọn akọrin èṣù àwọn sọ fún wọn yìí pé ìsìláàmù náà ṣe dáadáa sí àmìmì ò ní dáwó yẹn o ẹ wà lọ́jà àwọn nípa wá dá owó ètùtù ò ní dá o ó lè torí pé ọfẹ́ rí yọ̀nà wọn kọ wá rí ìdènà ọlọ́run dáàtọ̀ àtàlẹ̀ màkàlùkì fi máa ṣe àtìlẹ̀kàlẹ̀ àdébìnrin ẹ má torí pé fẹ́ tẹ̀ ẹ̀dá lọ́rùn kẹwàá ti ṣe ọlọ́run ọba dẹ́dà yóò kàn ká gidi bolẹ̀ yóò pé ẹ má jáde àwọn òun máa rẹ yín bọ̀ wọ́n lọ sanwó ná oníkan má jáde wọ́n lọ jẹ̀bi náà pẹ̀lú rúgbà sọmọ pé wọ́n ni wọ́n fẹ́ máa kọ́ṣe ládùúgbò gbogbo dáadáa dáadáa tó bá jẹ́ ká bára wa ṣe tí ọ̀tá pẹ̀ sí ká ṣe kí ni ká máa ṣe anabi sallallahu alaihi wasallam anabi ni masara jibirilu yóò sí ni bìrìjáre àtàgọ̀ náà tó anáwó sáyé wà rí fún un jìbìrì sọ̀kà láti sọ́mà tàlọ́nà dé jìbìrì jẹ́mà aláàlọ́nà kí ló ní kọ́ wá sọ ó ní kọ́ wá sọ̀lọ̀ ṣàlàyé fún anábì pé ó dọwọ́ rẹ pẹ̀lú níbọ̀ o wọ́n bá nǹkan rẹ̀ jẹ́ o òórùn burúkú mọ́jọ́ ọmọ gbóòórùn rẹ o mọ́ ti sọ́ọ̀fù rẹ pẹ̀lú ohun rẹ àti pẹ̀lú kí ni gbogbo nǹkan tí yóò máa kó nira bá o lẹ́yìn náà bébí bá ń pa bó ló ń jẹ o tó bá rẹ̀ lọ kí o láì ní wo ẹ̀sìn tí ń sìn ṣé ẹ pọ̀ lẹ́sẹ̀ gbára yín kò sí tọ́kàn pẹ̀lẹ́ sì mọ́ níbọ̀ rẹ̀ ó ti dọ̀rọ̀ yẹn kọ́ ọmọ sí kíni ọlọ́dún wa abdullahi wàlá tó ṣirikù bí iṣẹ́ àwọbìnrin wa nílé ìsáàlà ó ní wàbí ìdílé kúrúbà wàlìyàtàmà wàlìmásàkì wàlìjáàrì ìdílé kúrúbà wàlìjáàrì ìjọba ọlọ́wọ́n bá ní ẹ máa sinmi ẹ máa sẹ́bọ̀ ní alùsùnà ẹ máa sinmi aláwọ̀ àwọn tálíkà tí wọn ní láàrin àbínú àwọn tálíkà ayé ẹ máa wọn ẹ máa wọn ló wá mójútó àwọn níbọ̀ yín tí wọ́n jẹ́ bí ẹ sì mójútó àwọn níbọ̀ yín tí wọ́n ṣe bí abẹ́jọ kọ́ ní papọ̀. àyà Kùránì níka yẹn ìpọ̀fọ̀ àyà Kùránì ṣe ṣe bó ṣe rí nìyẹn ṣe bá ṣe rí nìyẹn ìpè àà ah, ah, ẹ má débi kẹ́jì ẹ o wọn èyí omi lọ́dọ̀ ẹ o à ah, ń ṣe wọ yẹn <laughs> kọ́dà kò ní kí yín ó kí n torí pé kọ́ sẹ̀sìn ọlọ́ sẹ́sìn nìyẹn tọba yàn lódì yàn yàn lódì torí pé wọ́n fẹ́ kọ́ da fún ni tọba yàn fún odi yàn wọ́ọ̀kì ó tún lọ lè parí ẹ̀ padà pé wọ́n yàn lódì yóò ní kò lè bá yí padà nígbà tó ń fa nǹkan ní odi kí ọ mo fẹ́ kọ́ mọ́ fa nǹkan mọ́ mo wọ́n bẹ̀ lórúkọ lọ́ mọ́ fa mọ́ ẹ̀yọ́ máa yára mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tá bójútó alẹ́sánú ilẹ̀ záwùjá tó adébídáwí bóò láàrin àwa àtàwọn ìyàwó wa ìwọ ò lè ròyìn ara rẹ fún wa ipe kan lọ rí lọ́dọ̀ ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ ní àálọ́ lè bá ipe bóun ni àbúṣe rí tọ́ba yìí ní a àyẹ̀rìn kiri ọmọ mi o a èèyàn dáadáa ní Abu Fatima èèyàn dáadáa ní Ustaz Ibrahim èèyàn dáadáa ní lágbájá báyìí ọwọ́ sọ fún èèyàn dáadáa ní ọ lẹ́yìn rẹ̀ ní kẹsí lójú ẹ o mọ̀ pé o ti wà ní àwọn ẹ̀sà ọlọ́run tọ́lọ́run sàlérí ilẹ̀ tí ń lè wà súnà rẹ ti pé nìyẹn anabi sọsọlá anabi ni wà khiyarukum anabi ni àwọn ẹ̀sà láàrin àwọn yẹn ńláńlá àwọn ọmọlúwàbí àwọn alùsúnà gidi tí wọ́n bẹ láàrin khiyarukum li nisa'ihim òun náà làwọn tí wọ́n dá sáwọn ìyàwó wọn nínú ilé tó bá fẹ́ sí ìyàwó rẹ̀ kí làkọ́kọ́ tí bàbá ní kásí asọ́bọ̀ ó ní sùúrù o tó ti ní sùúrù o lè bóbìnrin gbé lẹ́yìn asọ́fù ó ní máa rìfà sí àwọn wàhálà kan tó ti ṣẹlẹ̀ àbáwọn ẹ̀ṣẹ̀ kan tó ti ṣẹ̀ tí bó ṣe ṣe ní 2007 náà nìyẹn náà o ní sọ́fún nìyẹn o ní kí nìyẹn sọ́fún ni pé áfún ni pé mo ṣàbójúkú ẹ̀ fún ọ sọ́fún ni pé kọ́bọ́ rìfà sí náà ọ̀ràn tí o òṣèlú òní rántí àmọ́ ó gbé mi nítorí kọ́mọ̀bà máa feedback pé ah ó sì tún wà nínú yín náà láti jọ yìí. tí àwọn ọba ti ìròyìn dáadáa súnà rẹ̀ ṣe kíni ó ti mẹ́hẹ̀ èyí ṣe kẹfẹ́ rí o tí kò ní alùsúnà àmọ́ súnà rẹ̀ mẹ́hẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà a máa náwó ọmọ bòyàwó rẹ̀ lówó yàtọ̀ sówó ọbẹ̀ yàtọ̀ sówó aṣọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ara ń jẹ sílé alhamdulillah àrùn ọbẹ̀ sílé ara àbí ẹgbẹ́ ẹsẹ̀ sí wíwẹ̀ ní mara àwọn alùsùn náà gidi ìyàwó àìsà sẹ mọ̀ pé ìyàwó àìsà sọ ẹ̀gbà ọwọ́ nù nígbà wọn lọ sí ibì kan ó sọ ẹ̀gbà ọwọ́ rẹ̀ nǹkan fi ń wà tí wọ́n fi gbàgbé ìyá sínú tẹ́ǹtì ẹ̀gbà ọwọ́ lọ́sọ̀nù ta lọ́dẹ̀ gbẹ̀wọ́ fún jama àníbi àmà rà fún àmọ́ èyí tó mú wájú ẹ̀yàn wọn lọ yá ni ẹ̀yọ́ màyá mi wọ́n máa ń lò ó ẹ̀yọ́ màyá mi nílẹ̀ sìn wa wọ́n mọ̀ obìnrin lówó tí wọ́n mọ̀ béèrè pé kí ni ká fi ṣe tọ́ka sọ pé gbogbo ọ̀nà bàbá ní àwọn tí wọ́n ń ṣe ká náwọ́ bóyá wọ́n pín mẹ́wàá bóyá bóyá bóyá sẹ́rí pé ọya mọ́kà bọ́ náà ni ada a ti rí èèyàn mẹ́ta náwọ́ èèyàn mẹ́ta.

Ah, mọ́dàbẹ́ mọ́dàbẹ́ anábìnrin ah, khairukum khairukum li ahli anábìnrin tó dáa jù láàrin ẹni tó dé pé inú ìyàwó rẹ̀ sáà ń dùn sáà kí n sẹ́ni kò ti ṣe mistake o bọ́ọ̀ bá kọ̀ọ̀lẹ́ ti mistake yẹn náà yóò padà appreciate pé a ah, jazakumullahu khaira kí n sẹ́ pẹ̀lú gbájú yóò máa ṣe mistake wọn máa kọ̀ọ̀lẹ́ tẹ̀ ọ wọlé ìyàwó rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ tó fi jáde kó lọ́dọ̀ ẹ̀ ẹ̀yẹ kó fura síra rẹ̀ wọn lànà bọ̀ Muhammad sallallahu àwọn ìyàwó rẹ̀ bá ṣe pọ̀ tó yẹn ibi tó bá sùn ibẹ̀ náà yóò sùn o àmọ́ yóò lọ̀dọ̀ àwọn yòókù lẹ́yìn àṣùbà yóò sálámà sí gbogbo wọn tó bá dẹ̀yìn alásàlẹ̀ yóò sálámà sí gbogbo wọn yóò wá sùn bí tó yẹ kó sùn. wọn là nẹ́bí ọ àwòkọ̀ wa ní jáde nínú yàrá ọ̀kan nínú àwọn ìyàwó ẹ̀ àfi kọ́rẹ́ ní jáde kí ìyàwó náà kọ́ mọ yí fún ẹ̀rín nínú ilé fún ọ̀rọ̀ tánẹ́bí ó ṣe kíni tánẹ́bí bá sọ bọ́yá ọ̀rọ̀ ilé ayé àbọ̀rọ̀ àlìkèyàmà ẹ̀dá kan ẹ̀ má jà jẹ́ irinṣẹ́ ìbànújẹ́ obìnrin mi ti ní káńsà jama látara ronú ẹlòmíì ti ní ọ́sà látara ronú ẹlòmíì ti ní high blood pressure látara ronú ẹ̀jẹ̀ ajé ẹni sẹ́tọ̀ dáa fún wọn ẹni máa yá mi ká máa wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká máa sí ni ká máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn nínú àwọn ìwọ̀ ni ká máa mọ ọlọ́ hálíkọ̀ ká máa àwọn memory card torí pé bí ìyàwó rẹ̀ jẹ́ ọba ti gbẹ́sìn yé yóò fún ọ ní problem ká máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká máa fi ìdùnnú sínú ìsẹ̀mí wọn ìjọba fẹ́ràn jù ká lè sọ́dẹ̀ obìnrin mi tó fẹ́ràn jù kẹta mọ̀ pé you didn't call me ariwo tí ọmọ pa ni ẹ ọ wà fi aláàmù aláàmù fóònù rẹ lẹ́yìn wákàtí méjì méjì àbọ̀ mọ̀kàn ní pè ọ́ náà ni o mo là láfíà rẹ̀ ẹ bá ìpè mí lẹ́ẹ̀ka ẹ̀sùn mi mo ní ìsún èyí wò kásìkò tó kí n tún pè ọ́ náà ni inú ọmọ wa dùn nítorí pé n tó wọn àfiṣẹ́ ti nìyẹn káwọn bàbá ara ń jẹ wálé kọ̀ọ̀kan a ní yẹn ọ̀kan mi táwọn kọ́ mi kálukú ló ní nǹkan tí ó máa ṣe kí ni ó máa ń dùn mọ́ ẹlòmíì ọba àwọn agbèrè nígbà ẹgbà ọba àwọn agbèrè nígbà ẹgbà láti máa láńjẹ síbo sínú ilé àmọ́ kó wo ohun tí ó ṣe kọ́ mọ̀ rí ẹja ọlọ́run sábà láàrin ọlọ́run sábà sanu gbogbo wa ọlọ́run kọ́ wa máa sojú báyìí lọ tó ẹja lọ àwọn obìnrin alẹ́ ìsánú ilẹ̀ zaut ẹlẹ́ha ìyàwó nínú kọ́ ẹ̀ àǹtí oníjẹ̀lẹ̀ báwò. Ah, sísá wa ọmọ ya wa lóbìnrin wa muhammad sallallahu wa sallam anábì kan ọ̀rọ̀ yẹ ọ̀kan yẹn àdìsí yẹn kan náà ní ká ní òun náà ni pé anábì ní ayuma yi èyíkéyìí nínú àwọn obìnrin matat tọ́ba ilé jáde láyé wa zawjuha aniha rọ́ọ̀bìn inú ọkọ rẹ̀ wá dùn sí rẹ̀ ń torí àforíjì fún ọkọ rẹ̀ ní ìṣe látara wà dáadáa tí wọ́n ṣe kí ni tí máa ń wù ọkọ ń ṣàdúrà fún kí tó ń bí àwọn yẹn ládàá ọ̀gá dákẹ́ bá ń ṣàdúrà fún obìnrin nìyẹn o èèyàn ni mo bò mọ́nu sàárè yẹn o ah mo mí ṣe yẹn o ìyá àwọn ọmọ nìyẹn o aláàánú mi nìyẹn o olólùfẹ́ mi nìyẹn o èèyàn rẹ̀ nìyẹn o ànábì ni inú ọkọ rẹ̀ dùn kété pé inú ọkọ rẹ̀ dùn sí bó ṣe kú o inú ọkọ dùn sí ó wà dáadáa sọ́kọ kó tó di pé ẹ̀mí bọ́ ọkọ wa yọnu sí i pé tọ́wọ́ jẹ́ pé gbogbo tó fi sẹ̀mí ni bá a ṣe gbé sínú sàárè yìí mo yọ̀ǹda rẹ̀ ọ yọnu sí i anábì ní dákàlẹ̀ fẹ́ jẹ́nà tí ì bá ṣẹlẹ̀ bọ̀ yọ wà jẹ́nà sòsì tóbìnrin bá ti mú yẹn dání sínú ilé ìtọ́kù ni pé kí ni wọ́n máa ṣe sínú ọkọ̀ wọ́n fi máa ṣe kí ni tó fi máa dùn ọ wà lóde bọ́kọ̀ rẹ̀ kọ́ fún ọ lọ́lẹ̀ bá kó ṣe kí ni òun lọ́ọ́ máa tó lè dùnnú àmọ́ ìtọ́ ga jù ń bẹ̀ tọ́jà pé kò sọ́kùnrin kan tínú rẹ̀ dùn sí òun náà ní ìdá àtọ́ àti ìdá òjà kóbìnrin ọmọ tẹ̀lé àṣẹ ọkọ tóbìnrin máa ti ń tẹ̀lé àṣẹ ọkọ ọlọ́run ó fi ilé yẹn sí ilé ìtọ́kànbalẹ̀ fún àmọ́ tó bá ti lóhùn ọ̀tẹ̀ láṣẹ ọkọ pé tinú ló wọ́n máa ṣe kí ni ló wọ́n máa ṣe yọ́mọ wá ra àwọn wàhálà iríṣiríṣi wàhálà kì í sàtọ̀dọ̀ ọkọ ló ti wá àtọ̀dọ̀ Allah ló ti wá ọ̀dọ̀ rẹ̀ wá ní lójútùmọ́ iríṣiríṣi àwọn àdánwò ọmọ wa jálù kọ́lọ́mọ́sà sàwọn ìyàwó wa ní ìyàwó dáadáa ká máa tọ́jú wọn kama máa ṣẹlẹ̀ tọ́dún fún wọn ká máa rán wọn létí ọlọ́run ká máa bí wọn fún tàájù ká máa ja obìnrin tó jẹ́ pé nígbà ó ti lówó lọ́wọ́ ó ti di ọ̀gá ọkọ ẹ̀ nígbà ó ti lẹ́wà ó ti jẹ́ ọ̀gá ọkọ ẹ̀ níbẹ̀ náà àwọn ìyàwó ànábì tó lówó lọ́wọ́ Khadija ṣe ogun ànábì gàràgàrà níbẹ̀ náà àwọn ìyàwó ànábì tó ọmọge ìyàwó Aisha kò gun ànábì gàràgàrà ń bẹnu àwọn ìyàwó ànábì tó jẹ́ arẹwà tí ò sẹ́ńtọ́ rẹwà tó ní gbogbo àwọn ìyàwó ànábì náà ní Umu Salama gbogbo wọn pátá wọn sẹ́kìrì wọn lù lẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam orí ibú ni kó bẹ̀rẹ̀ ọmọ pé èmi lọ́gá ọkọ mi òun ti bá sọ fún lọ́gbọ̀dọ̀ ṣe o orí ibú ni o ọlọ́ni ar-rijalu qawwamuna 'ala an-nisa àwọn ọ̀gá yín àwọn aláṣẹṣẹ wọn lọ́gá yín o ẹ̀mú wọn lọ́gá o wọn náà làwọn ọkọ yín bima faddala Allahu ba'dahum 'ala ba'd àwọn alágbé wọn sípò kìí sáwọn náà ni wọ́n gbéra wọn síbẹ̀ ọlọ́run lọ́mọ wò lára ọkọ rẹ̀ kìí sọkọ ẹ̀ mọ́ torí kò lè ṣe gbogbo ntọ́fẹ́ wọ́n bí wọn fọ́kùn mí náà mú wáàlì yìí lẹ́yìn náà wọ́n náwó fún yín àwọn ni wọ́n ṣiṣẹ́ ilẹ̀ ń jẹ́ tọ́ba ní wọlé wọlé wọ́n pé wọ́n lọ ń bọ́ra rẹ̀ alákọ̀ọ́kọ́ ńkọ́ kọ́lọ̀ ní àwọn alágbé wọn ga anígbọ́nmọ́jọ́ ga yín ayé àtìyẹn ńkọ́ kátó wá pé ìwọ́tọ́ dé pé o lè dá nǹkan kan rà àfikọ́kọ́ rẹ̀ ó ṣe kí ni àfikọ́ dé bọ́ọ̀n tá nkálà tó ń ṣiṣẹ́ náà ọgbọ́dọ̀ tẹ́lifà fún ọkọ rẹ̀ ọlọ́mọṣà sí wọn ní obìnrin àlìjẹ́nà àwọn ànáwà alùsùn náà wal jamaa àwọn ànáwà yẹrí dání yẹn àti wọnú agbami ẹni bá lẹ́sẹ̀ ńlẹ̀ kọ́wá sí kíni kọ́wá tẹ̀lé bọ́ọ̀ni ẹni bá máa wẹ̀wẹ̀ kọ́wá sí kíni kọ́wá wẹ̀ ká lọ wípé bó la ṣe sáwọn ànáwà à ní bèrè lọ́wọ́ ìyàwó a lọ lè béèrè bó o ṣe rí ṣé o ṣe rí ńgbàtọ́ ya fẹ́ yàwó ṣé náà lórí yàwó tán ọmọ tí fún yẹn kìí ṣe àkọ́kọ́ ní tí wọ́n fẹ́ kọ́ ọmọ ṣe fún o kí náà wọ rẹ ọmọ ṣe fún kọ́ láàánú ẹ̀ kó sànú ọmọ ọmọ bàjá àwọn wọn ìmọ̀ ṣe sí àna ṣe dada sí ìyàwó ẹni ọlọ́ni wàá ṣòro hàn ná ọlọ́wọ́n bá ní ẹ máa ṣe dáadáa sáwọn ìyàwó yín kò sí ẹni tí yóò kó ráìsì lọ́ọ́lé àná àbí yóò mú òróró ẹni twenty five litre lọ́ọ́lé àná àbí yóò kó owó yóò sẹ́ndẹ̀ sánà ẹ̀ tíyàwó rẹ̀ wà gba létí ipe a ẹni dìfọ́tì àwa ní kílódé kílódé tẹ̀ ń ṣe dáadáa sáwọn bàbá mi àti ìyá kò sí obìnrin yẹn ẹlọ́mọdé wa ní olórí burúkú yóò máa họ́ọ̀gì ẹni ó máa kí ọ ní ó ṣàdúrà fún ọ ní ó máa ọjẹbẹ tó dùn tọ́mọ̀ kọ́ ṣe transfer sí ìyá tòun ọjẹbẹ tó dùn yóò tọ́jú rẹ yóò tún wá tọ́jú ọmọ ẹ̀ àmọ́ tó bá ti sọ àná rẹ dígbà kúlẹ̀ tí wọ́n pè ọ́ tó ń pa fóònù tó ń lálé wọn tó ń bú wọn owó àtìyàwó rẹ gan ẹ̀ nípẹ́ fẹ́fì yà àná òjì ni téèyàn máa sá sí nígbà tó rùn bá mọ́ èèyàn máa yà mí àná ibù mumi ni téèyàn máa ń lọlé mumi ń bẹ̀ nígbà tó ń gbé bá ṣe kíni tó bá dé tí wà àtàná rẹ tẹ̀ bá ti rẹ níjọ́ tí ìwà àtìyàwó rẹ bá ń jà kò sẹ́nìkan tí ọba yín parí ẹ̀ bí ìbá dé kí wọ́n sọ bọ́ dákun tó bá ti mú àná rẹ lọ́rẹ̀ẹ́ sórí níjọ́ tí ìyàwó rẹ bá fẹ́ ṣe bí obìnrin tó sọ fún sọ fún tí ò gbọ́ bàbá bàbá ẹ̀ ló pè ipe ẹ bá mi sọ fún èmi náà ti sọ o níbo ti tẹ o ti dá mi tútù síwájú ń kí ló kù tó ṣe jàmáà ọ̀dẹ̀lẹ̀ dúdú yóò wá pé peter fara ó tó bẹ̀ tí n bá wá bọ́ mẹ́rin ọjẹ́ nígbà tó da sáà náà ni bá àmọ́tẹ́lẹ́ pé ó pè anáfọ́dún méjì ibẹ̀ wá ní sùn lọ́wọ́ pé wọ́n béèrè pé ta ní sọ̀rọ̀ ọwọ́n sọ pé ìwọ Ibrahim ni wọ́n ní Ibrahim bo tó wà láti kòkú mọ́mu níbo ni wọ́n pè bẹ́ẹ̀ wọ́n rántí àdúgbò ẹ mọ́ ọlọ́mọdé àṣọ níbi àbúrú bẹ́ẹ̀ ọ̀rọ̀ lánìí wọ́n rántí ẹ mọ́ irú súnà wo nìyẹn wọ́n gbà ọ̀gbìn kan lọ iléyá ọ̀gbìn kan lọ láti pé kò sówó lọ́wọ́ rẹ̀ láwọn àsìkò kan ìgbà tó wà ń kọ́ lẹ́yìn náà wọ́n máa sọ fún ìyàwó rẹ̀ kọ́ máa sokùn ẹbí pọ̀ wọ́n máa dáadáa sáwọn bàbá yà ti ìyá ẹ̀ àwọn àna wa bẹ́ẹ̀ ni obìnrin náà yóò mú bàbá ọkọ rẹ̀ àti ìyá ọkọ rẹ̀ yóò mú bí ìyá àwọn òye ṣèyá rẹ̀ àti bàbá yìí torí pé òun náà níjà tílẹ̀ bá sún pé eh, yóò rí ibi tí ó ṣe kíni tí ó kẹrí bọ̀ tó bá dá lọ́dọ̀ bàbá ọkọ ọ̀dá lọ́dọ̀ ìyá ọkọ ọlọ́kọ nìkan lọ́wọ́ fẹ́ tó bá ti lè yíwọ́ àwọn tí ó pè ọkọ rẹ tí wọ́n bẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè ní oye àbáwọ̀ ọkùnrin lè ní ilé àná àwọn àná pẹ̀lú wọn ní divorce àbí lọ́fà wàhálà torí àsìkò mi al-ukhuwa wa nílẹ̀ islam tọ́ ọmọ ya ọmọ ya alákọ̀ọ́kọ́ òun ọlọ́wọ́n bá aláàánú ní wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu ọlọ́wọ́n bá ní ẹ̀dìrà yín mú okùn ọlọ́run okùn islam ẹ má yà lọ́tọ̀ọ̀tọ̀ bá a ṣe wà yín náà àwa náà lọ́mọ ya ara wa kì í ṣe tẹgbẹ́ sẹ́ni gbogbo àwọn mùsùlùmí tó wà táwọn náà jẹ́ mùmínú òdodo tí wọ́n bẹ yíbò tí wọ́n ti débi àwọn náà bí kíni ọdọmọ ya wa haúsá àwọn haúsá mẹ́lá ni wọ́n ń sìn á sì sẹ́wọ́n sàlàyé ní táǹsọ̀ yìí fún táwa àwọn àdàyẹ ìgbà sọ́jọ́ pé àti ìlú kan náà ni wọ́n ti ṣe kí ni ni wọ́n ti bí wa ẹjẹ́ ń pè ní Islam ẹ mẹ́jà sara wa dẹ̀ ẹjẹ́ sàkólé kan lé ara wa alákọ̀ọ́kọ́ ẹjẹ́ àmọ́ pẹ̀lú àwọn sákèsí tábàdà ń tíyẹ̀ sẹ́yìn ti fẹ́ yẹ̀ ó rí pé ájì àyè kèé wo fíìmù tẹ́lẹ̀ kèé wo fíìmù ó ti fẹ́ bẹ̀rẹ̀ ó lóun gan lọ́hún ṣe wá sí súnà fún yín àmọ́ gbà tó padà yá ẹni atẹ́gùn ayé gbé lọ ẹni filẹ̀ ẹni tó sẹ̀ wọnú súnà yẹn tí ìjábò yòó ti ẹgọ́dé ẹ sọ fún pé jàlùbáàbù lọ́nà ní ká lò èyí tẹ́ lò yìí kò bá mọ̀ àwọn ẹ̀lẹ́ fi sọ́mi pé ìtọ́lọ́n fẹ́ kẹ́ lò ní kété pé wà lè pé kó sí kí ni kọ́ máa lọ àbẹ́ kórìíra ẹ̀ àbẹ́ máa yà fún tọ́wọ́ fẹ́ kírun pé ah, àwọn lè sara wa àwọn ara wa lélẹ̀ kadhalika kuntum min qablu famanna Allahu alaykum ọlọ́run níbẹ̀ yìí náà ṣe rí lánàá nìyẹn kọ́dà yín fún ìwọ́ jùlọ kọ́lọ́n bẹ́ẹ̀ ni kò wáta jẹ́ alùsùnà ọ̀tẹ̀mọ́ àtàjọkùnrin ọlọ́run kò kúrò ní mọ́tàlá àlékún gbogbo èèyàn máa yẹ́sìn ẹ máa rántí ìdẹ̀ra ọlọ́run tó lọ sí fún yín kí ni ìdẹ̀ra náà súnà ìdìkún tó máa dá a ọ̀tá ilẹ̀ ń tẹ́lẹ̀ ẹ̀yìn house àti asraj àwọn fámìlì yẹ mọ́tà wọn tún ti yẹ sinọ́ fi jàmà àwọn náà kọjá wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àyíká ti ṣe tìjànìyà àyíká ń ṣe kíní kan àwọn ilé kéwú tá a máa ń fẹ́ra wá ti ṣe yẹn tá a máa ń jà wọn ọlọ́run ni ọ̀tá aláàmọ́ ti tẹ́lẹ̀ yín gbà dé súnà láti kí ni ládọ̀ọ́rẹ́ ọlọ́run fa allafa bayna qulubikum èmi ọlọ́run wá fi fi ara yín sí ẹ̀mí ara yín ẹ má dìfẹ́ yín ọlọ́ fa asba'tum bi ni'matihi ikhwana ẹ wá dọ́mọ yẹ́sì pẹ̀lú àánú ọlọ́run ní ìmọ̀ ọlọ́run ni o torí tí ọmọ ìyá rẹ̀ tó bá ti tá dànù ìyá rẹ̀ ọ̀padà tí ọ́ ọlọ́run wà ní bèbè kọjá pé islam tó ló ṣe tẹ́lẹ̀ wọ́n náà mọ̀ pé tọ́ bá bá kú lẹ́yìn ìgbà tó yíyọ̀ yìí ọ̀padà wọn náà ni ọlọ́run ní àǹkọ́dà kún mẹ́ni ha a sì là yín ajẹ́ wọ́ bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ayé láti ṣe bídé ọ̀pọ̀lọpọ̀ ayé láti sàwọn ẹsẹ̀ míì Allah subhanahu wa ta'ala ó sì sànù pẹ̀lú súnà ọlọ́run díẹ̀ lókùn tẹ́bi jásínà mùsùlẹ́sì amana amana láàrin wa owó dà wá pọ̀ ìtì máa ń tú ìjọba ìyá tó tó owó kò sí owó owó gbogbo ẹ̀yin dáwọ́ fẹ́ jọ da owó papọ̀ ẹ lè bẹ̀rù ọlọ́run gbogbo ẹ̀yin tó owó fẹ́ dà yín papọ̀ ẹ lè bẹ̀rù ọlọ́run ẹni tó kó kalẹ̀ gbọ́dọ̀ ṣàbòsí ẹni tí wọ́n kó fún ọgbọ́dọ̀ sí kí ni ọgbọ́dọ̀ ṣàbòsí torí àmánà yìí ibẹ̀ làdáwò wà lónìí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa à ní sọ̀rọ̀ síra wa mọ́ tó bá ti dọ̀rọ̀ owó dé kọ́lẹ̀ ẹlòmí owó lọ́dà yín pọ̀ ẹ̀yìn rò pé wọ́n mọ́sálásí torí pé súnà níṣẹ́ ó wá dọ̀wọ́ àtẹnìkan pọ̀ làbárí mọ́sálásí mọ́ a ní kí ló dé ọlọ́run òkèrùn mọ́ òun òkèrùn lọ́dọ̀ yín mọ́ kí ló ṣẹlẹ̀ ẹ bá sì parí yìí tí ń bẹ láàrin yìí mọ́sálásí ọ̀bẹ nìkan já alẹ́kọ̀ọ́ òṣùbẹ́ gbogbo sẹ́ni kọ̀ọ̀kan wákàtí owó ni o lẹ́yìn gbàdáwà ti ṣe náà tán o àdìsí kìtà ti tẹ̀mí bẹ́ẹ̀ kan wá gbówó lé ọ lọ́wọ́ mọ́jà bẹ́ẹ̀ ìwọ náà tó sì ń gbówó lé yàn lọ́wọ́ mọ́jọ mọ̀dùnmọ́dùn àǹfààní owó yẹn kọ wá sọ ń tọ̀hún sínú wàhálà ó gbé kẹ̀kẹ́ fún yàn eh, seven fifty eh, ó gbé kalẹ̀ ní one point five lórí pé o ti kírètì wàhálà fún ọkàn gbé lọ́mọ yẹn ni ìgbà tí ó bá fi san one point two kẹ̀kẹ́ ti ṣe kí ni kẹ̀kẹ́ ti bàjẹ́ ọwọ́ ni a fi sàánú ẹni torí ìjọba ìyá ni ìjọba ìyá ni ẹ ìjọba ìyá ni one forty five oníkọ́ máa sáré ẹ̀rí àbí ọwọ́ aṣọ one forty two tán òun ò tí jẹ kankan ìwọ ti yó ó ti gbèrè ó ti gbèrè àbí ẹ̀hìn kẹ̀kẹ́ yẹn kọ́kànlọ́ lè sọnù àbí kọ́lọ́ lè ta ní twenty five thousand twenty thousand gbogbo ogun tó ń tọ́lá ìwọ lọ́la fún kọ̀lá fún fámìlì ẹ̀ ẹ̀dàkùn àwọn tó bá sì gbé nǹkan lé lọ́wọ́ nìkan lè bẹ̀rù ọlọ́run ẹni bá sàánú ẹ̀ tó gbé kẹ̀kẹ́ fún ọ tó gbé mọ́tò fún ọ ọ fẹ́ kí ẹ máa jẹun rọrùn mi kò fẹ́ kó kó bá wọn ọ̀hìn má yọ ojú tí fi ń rìn má sọ òkùnkùn sílé wọn má sọ wọn dílé tí wọ́n wà tí wọ́n jẹ ti owó sì mẹ́ta àwọn fàwọ́dájà súnà kan bẹ́ẹ̀ sí wọn láwọn dáhùn kan lẹ́yìn máa máa kó wá ó adigunjalè ó darapọ̀ mọ́ súnà ní kìí ṣe áàlù súnà tó gbádùn gbogbo tí kálukú ń ṣe tẹ́lẹ̀ kó tó wọnú súnà tọ́wọ́ ti jẹ́ àlù jìbìtì àlù yẹn jìbìtì àlùmọ̀kọ́rọ́ yìí lọ́ọ̀lẹ́ stọ́ọ̀fù ẹ̀ kó tó darapọ̀ mọ́ àlù súnà torí pé wọ́n máa fi ọ́ bú àwọn àlù súnà ìwọ ló sì wùwà tinú rẹ̀ yìí tí súnà ní kò ṣe kó ṣe kí ni ní kò ń ṣe nínú àwọn kan tá mójútó òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká sàkólé kan lè ẹjá máa wáṣẹ́ fúnra wa ní báríṣẹ́ kó kọmọ yẹ́ ẹ̀ ní tí wọ́n ń pè ní wà dáadáa ni ẹ o wọ́n ní owó ọ̀dá lápò ẹnìkan owó òsè kí ni kọ̀dá lápò ẹnìkan àfi kọ́ wà lápò ẹnìkejì náà ọlọ́mọ gbé wa dira wa lọ o àmọ́ kẹ́nìkan wá ní kẹ́nìkan mọ́ ni rárá ọ̀rẹ́ ìwọ̀n lè sọ́lìdì ẹ kàn máa kírun ẹ̀ sàlámù alékún ni sàlámù alékún lè délẹ̀ gbogbo àtàbá ní wà lọ́fíìsì ti àríṣẹ́ àlá àmọ́ pé àwọn ọmọ ìyá wa ah, empowerment kájọ́ máa ṣẹlẹ̀ al-a'malu al-khairiyya nínú àwọn iṣẹ́ alùsùnà gangan nìyẹn charity à ń ṣe ń bí wọ́n ṣe ń bò mí náà ẹni bá lásọ kọ́ka sọ wá ẹni bá ní nǹkan lólé kókó wá ẹni bá ní eh, nǹkan gùn tí ó lò mọ́ ó gbé wá kìí ṣe bí nìkan gbogbo wọn ti ń gbarú ẹ̀ ẹni gbé fún wọn bẹ́ẹ̀ sórí tí wọn ní wọn lò mọ́ yẹn tó bá bọ́ sọ́wọ́ ẹlòmíì <laughs> ayẹyẹ ti bẹ́ẹ̀ dànù eléyìí ni wọ́n pè ní ìjọba ya ẹ̀sìn islam anabi ni wọn masatara muslima ẹni bá bo mùsùlùmí lásìrí satara wùlá ọ̀rọ̀ ńlá ni o anabi ni ọlọ́run bò lásìrí fi dúníyà nílé ayé wal akhirah yóò wá fi bíbò àṣírí tọrún ṣe ní fún yóò bò lásìrí láyé àṣírí jẹ́ náà ní tú gbogbo ẹ̀yin obìnrin ẹ̀yin mara yín jà wá lọ ẹkùnra yín lápá ẹ̀rànra yín lọ́wọ́ ẹlòmí ọkọ rẹ̀ ṣe kankan mọ́nulé o ẹlòmí ọkọ rẹ̀ fẹ́ ṣe àmọ́kòsàgbàrà ẹ̀kúnra yín lọ́wọ́ àwọn tọ́lọ̀ máa bùkún ẹ̀bù fúnra yín anábìyẹ tó bá bọ ọmọ yẹ láṣìírí ọlọ́run ò ní díkà sí tẹ̀ náà tú o wàláwù fẹ́ àwọn ìlàbùdì yìí màkánà ìlàbùdì fẹ́ àwọn àkíyí gbogbo ẹni tí máa ràn ọmọ yẹ lọ́wọ́ ọlọ́run máa ràn wọn náà lọ́wọ́ lẹ́yìn náà àmójúkò àti sọ́lẹ̀ kan àmójúkò láàrin àwa brothers àmójúkò láàrin àwa sisters láàrin àwa umu ní tí wọ́n ń pè ní Islam náà ní bí ká máa ṣàmójúkò fún ara wa ọlọ́run wọlé yáàfù ẹ̀sàmójúkò wàlìyẹ́sùpá ẹ̀sì parẹ́ kò lẹ́mí aláàtúnṣepọ̀ náà yẹn fẹ́rẹ̀ aláhùn lẹ́kún sẹ́fẹ́ kọ́ lọ́wọ́ fèrè jẹ̀yìn náà ní ní parí ẹ̀mọ́ ní bá sọ̀rọ̀ mọ́ mọ́ ní dásí mọ́ alùsùnà ìṣẹ́bẹ̀ abẹ́lẹ́ kọ́ lọ́mọ́sà sàmójú fún wa lẹ́yìn náà anábì ní àwátà bá yẹn kámà yẹn dìjọ́ mẹ́ta lọ láyà ìlú ní mùsùlùmí wọ́n lè yẹn tó bá dùn ọgán ó lè yẹn dì àmọ́ anábì ní kọ̀tọ́ ayé àdúrà àháwó fọ́kọ̀tàlá kọ́ wá yẹn dì mẹ́ta wàhálà ìròhùn má alẹ́ ti yẹ anábì ní ẹni tó dáa láàrin tí súnà rẹ̀ dáa tó gbọ́ súnà yìí jù láàrin tó jẹ́ ẹni ọlọ́run òun náà tó kọ́kọ́ lóbi bẹ̀rẹ̀ sálámà wọn bára wọn sọ lẹ́yìn sálámà sàlámà alẹ́kùn sàlámà wọn bára wọn sọ nígbà tó di ẹnjẹ́ kẹta ah, lọ́wọ́ lọ́lẹ́ bá ni ẹn tó sì lórí lọ́dọ̀ ọlọ́run ọba lànà ti sọ yẹn lẹ́yìn náà ká má lára wọ̀lá àtàkásàdù ọlọ́run yẹn má lára ara yín bá a ṣe wà yìí ọlọ́run kẹwàá jura wa lọ nínú mà nínú ẹ̀sìn eh, nínú ìtarabẹ̀sìn nínú súnà nínú ìmúdú súnà dúró kámàlára máa bẹ lọ́wọ́ fún kọ́lọ́mọ jẹ́ ọjà bọ́lẹ̀ kọ́ wọ́n máa tọrọ kọ́lọ́mọ aláàkóso kí ni kó sórí ẹ̀ fún wọn náà káti wá pé ọ̀rọ̀ ayé tó ṣẹ̀ tán alùsùn lè lára ayé tó ti mọ̀ pé kádàrá ní gbogbo nǹkan wa kullu shay'in khalaqnahu eh, bi qadar dọ́lọ̀ nǹkan fún mi yẹn ìdọ́lọ̀ nǹkan fún mi náà nìyẹn mo sì yọnu sí òun níbi mi lọ ìmínà nígbà lómi lọ alùsùnlẹ̀ ìlara lẹ́yìn náà àlẹ́fà kágbìyànjú kákò ní gbogbo àwọn ìwà dọ̀tí alùsùnlẹ̀ yìí ṣe ní girlfriend woman friend man friend oye ẹlòmíín wà lórí whatsapp ń bọ́ kùnà ọlọ́kùnrin sọ̀rọ̀ ọkọ rẹ̀ sì mà wọ́n làwọn ti wà nínú gúrùpù ọ̀ gbọ́dọ̀ darapọ̀ mọ́ gúrùpù kan àti pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ àti kọ́jẹ́ tó wà tọkọ rẹ̀ lẹ́jọ́ wà ń bẹ̀ tó bá ní bùkátà sí náà obìnrin ní ọ̀rẹ́ ká ti gba hundred lọ́wọ́ rẹ̀ nítorí àdáwò tí ń kó bára rẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ẹlòmíín lùsì gan lónìí kọ́ ọmọ ọgbà kọ́ ọmọ lọ lè fi ṣeré ọmọ bọ́ sínú gọ́gù tó ti tí fóònù yẹn bá ti wà connected pẹ̀lú internet tó bá ti gbé ilé ọmọ yẹn lọ́wọ́ gbogbo aburú ti bẹ̀ẹ́lẹ̀ ayé ló ti gbé ilé lọ́wọ́ yẹn àwọn obìnrin míì ó yẹ ká ti gba fóònù yẹn lọ́wọ́ wọn torí pé ń kọ́ bẹ̀sẹ̀ rẹ̀ fíìmù ní wò ẹlòmíì ọkàn ọkàn ọkàn ní pàkó fara kó òun sẹ́sìn ni tó ilé kú àfi kẹ́ ra sí mọ́ fóònù yẹn kẹ́ sí fóònù yẹn mọ́ torí pé ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ sí wò àfi kẹ́ yẹn mọ́ wò pé ẹ́ ndí wọ́n wò tó fi jáde láyé ní ṣẹlẹ̀ sáwọn ọkùnrin mi alùsùn náà ní gbá bọ́ọ̀lù ẹ̀ ń gbá bọ́ọ̀lù ṣé bọ́ọ̀lù ọ̀dà kéèyàn fi bọ́ọ̀lù ká máa ta aṣọra wa lẹ́sẹ̀ àsìkò náà tó kò ní ṣe kíni kò ní kẹrùn ń gbé sí tọ́jú ayé ẹ̀yọ́ màá yá gbogbo àwọn wà kébèkébé báyẹn ẹ̀dá jìnà sí tọ́ba fẹ́yàwó tètè fẹ́ pàápàá kò sá àwọn ọmọ ẹlójú ọ̀nà àmọ́ awúra wa ìdọ̀tí ni kátó wá pẹ́ tó fẹ́ fẹ́yàwó kejì àbí kẹta àbí kẹrin mọ́jọ pẹ́ pápápá ni ó ṣe torí pé wàá ti ṣe pápápá ìyàwó olè rẹ kí ní ọmọdé ni ó sì yálè ni tọ́ba ti di tẹ́ tó ṣàdúrà tẹ́ lọlé wọn tó béèrè nípa ìsìn nípa wa rẹ̀ tọ́ba ti di tẹ́ lọ́rùn kọ́ gbogbo wale wálé ìyàwó rẹ̀ yọ́kàn rọrùn múnà ní fún jọ́mẹ́lò kan lẹ́yìn kan wọ́n mọ̀ wọn lákàrà wọ́n mọ̀ fún wọn ní kéèkì wọ́n mọ̀ fúnra wọn kéèkì tí wọ́n mọ̀ fúnra wọn kéèkì yìí kí ni wò rárá wọ́n bá jẹ́ rí pé ìwọ náà tún ní ọ̀rẹ́ obìnrin sọ́mọ pé ní àbúrú ni wà ní àwọn ẹ̀dàkùn ọlọ́mọsà sọ́ni kọ̀ọ̀kan wọn bẹ̀rẹ̀ ọlọ́run wọlé àmú tẹ́kìdá ti àkàdá ọlọ́run bá ní ẹ̀mọ́ yà lè lọ́kùnrin o wọlé àmú tẹ́kìdá àkàdá àtàwádọ̀ ìtẹríba ìtẹríba ọ wà nù àwọn nǹkan tá a lè mójútó ọ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn àfa ẹni má sì ń gbéra ga jẹ̀mọ́ ọlọ́run bá aláwọ̀ sọ̀kalẹ̀ ká máa wọ àwọn èèyàn bíntín ká máa ṣègbéraga sí àwọn àfáà tó jù wá lọ ká máa rora wa nígbà tá a ti gba sàtífíkẹ́tì àlìjẹ́nà ká máa kíláàsì ara wa sípò tọ́lọ́run gbé wa sí ká máa bá wa sọdọ́ ọ̀rọ̀ ká máa tẹ̀lé wọn ká máa kàfà sákèsì kó lóun nígbọ́ sọfẹ́ wọn náà ni tí wọ́n jẹ́ màláìka àbọ̀já nàbí ọlọ́run ẹni tí máa ń ṣe ìgbéraga wọ́láwọ́ lè kìrìbì yá òfin sàmáwáàtì wà lọ́ọ̀rù ọlọ́run ní òun nìkan lòun ní kó wọn sì gbéraga ní sámà tilẹ̀. abẹ́lẹ́ mi tó ha koran bóyá mùdádìsá ni mùdádìsù ni kọ́ yẹn lẹ́kọ̀ọ́ òun náà máa pè é sákè tí wọn gbọ́dọ̀ pé òun yọ̀dà sí ìbínú ni. ìparun ni àwọn afẹ́sìn lẹ́yìn náà àwọn dọ́tajà lùsùn náà ẹ má jẹ́ àwọn afẹ́sìn fún yín sọ ẹnu lè bá ẹ ṣàlàyé fún un ṣe é rí tí ọba wa gbọ́ àlàyé tẹ́sí fún ẹ wá rán àwọn àfẹ́ ìgbẹ́ rẹ̀ sí kán lè ṣàlàyé fún un tí ọba wa gbọ́ nítorí ẹ máa ṣe tẹ́ ẹ̀rẹ́ rí fún yẹn ẹ ní ṣe kí ni ẹ̀yin ò ní ṣe má ẹ kò mẹ́ eléyìí ni bá ṣe mọ́ bá wọn lò láti máa ṣàdúrà fún wọn kọ́lọ́n ṣe kí ni kọ́lọ́n bá aláàkótó wọn ṣe kí síbi ọkàn máa kọ àwọn àfáà ní àmẹ́lẹ́ yìí gbìyànjú láti fi súnà rinlẹ̀ wọ́n wá ṣe mistake ni mọ́sí alákan nípa ọ̀rọ̀ ẹ̀sìn kan káwá mú mọ́lẹ̀ pé ha ṣe ẹni tá a ti ń wá tẹ́lẹ̀ ẹni yìí sì ní ìgbìyànjú tó ti ṣe nínú ẹ̀sìn ó ti ṣe dákẹ́ àà bó ṣe tún ṣe lọ́mọ sí kíni ni lọ́mọ wa kẹsí pé bó ṣe jábọ́ kọ̀ wá kẹlòmí o lọ́kàn máa pósìtì eríṣiríṣi sí WhatsApp ọlọ́run ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mù jẹ́ aṣọ orí burúkú ẹ̀yọ́ màá yá mi ẹ̀dákùn tòlótọ́ lọ́wọ́ bá wa ìparí òun náà ni pé alhal gbogbo ẹni tó bá fẹ́ níwà dáadáa wọ́n ní kó lè tarabọ̀ kéwú kọ́mọ lọ́lẹ̀ ṣe kí ni ọmọ lọ́lẹ̀ kéwú wọ́n bí ìyàwó àìsà sí kí ni ìwà nábì kí ni ìyàwó àìsà sọ kò lè kówó alukoran ó ní koran ìwà nábì ẹ bá ń tẹ́ka koran tó ń tún koran fún yín ẹni wà rí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọmọ wa ṣe ìbádà tó bá tún ṣe ìbádà dáadáa ọlọ́run padà tún ọ alamisi ma dìde lóru àwẹ̀ mande alamisi ma dìde lóru ma kírun inna salata tanha anil fahsha ọlọ́run padà tún ṣe tó wá sí ìbádà tó ní tí wọ́n fẹ́rí kalẹ̀ fọ́lọ́run ọlọ́run máa ń padà yí padà lẹ́yìn náà lẹ́yìn náà àdúrà ọmọ àṣàdúrà especially ni forí kalẹ̀ ipò wọ ọlọ́run ọba o àwọn àwà burúkú ti ń bẹ lọ́wọ́ mi kẹ́ni kankan ọmọ bá a ṣe jòkólẹ̀ ìyá aṣọ ọlọ́bù wa láṣìírí o tó bá dé pẹ́ lọ́wọ́ wa láwọn bá ń ṣe àṣírí ẹnì kọ̀ọ̀kan ní wọ́n ń ṣe hàn wá ni èèyàn ní jòkó tẹ̀lómi wí ha ibi ọba yẹlé ni ó sì gbé lọ́dún súnà ó sì kọ́ra lóbìnrin ní súnà ọkùnrin ní súnà kálukú náà ọmọ tiẹ̀ kò sẹ́ni tí ọmọ nú ẹ̀ àlè sálámà sẹ́lómi nínú ilé rẹ̀ àti kéèyàn pé ṣé wọ́n sì ń débi ha pẹ̀lú tẹ́wọ̀n yìí ìfẹ́ nú ni ọjọ́ lọ káàkọ́ sọ ní tiẹ̀ ṣe ẹ̀dúkọ gbọ́ kò sí lọ́rùn àfa ọrùn rẹ lọ́wà àdúrà kò sẹ́nìkan tí oníkùdẹ́kùdẹ́ tọ́ba tó fẹ́ ní kàlẹ́wà yìí máa sọ fọ́lọ́hún fọ́lọ́hún mọ́sà ní tí ń ṣe sọ́kọ mi tí ń ṣe síyàwó mi tí ń ṣe sí bàbá mi tí ń ṣe sáwọn ọmọ ìyá mi mọ́sẹ̀ tún mi ṣe bí náà mọ̀ pé mo kù sí ní báyìí látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ padà tún wọn ṣe ànábì àwọn sàdọ́wà kan ànábì aláma yìí ní a'udhu bika min munkaratil akhlaq ànábì ni wọ́ọ́lọ́wọ́ bá mọ́sẹ̀ sọ mi níbi àwọn ìwé rí ìwà dọ̀tí wala a'mal wal ahwa àtàwọn ṣẹ́kíṣẹ́ ìfẹ́ nú Allahumma kama hasanta khaliki bí ọlọ́run ṣe dá mi dá tí mo dùn wò táwọn èèyàn ń wò mí ní ẹni rẹ tí wọ́n ń wò mí ní arẹwà yìí bó ṣe tún mi ṣe lójú báyìí fahasin kólíkì wọ́n ṣe tún wà mí ṣe. ànábì ni mo sọ bẹ́ẹ̀ o ànábì ta ti sọ́kù mi kíni níbi àṣìṣe kátó wá pa wá sí àjọ ànábì táìsà ànábì mo bẹ́ẹ̀ lọ́n gbogbo ẹni kọ̀ọ̀kan wa Allahumma kama hasanta khalikona hasin akhlaqona ọlọ́run kò ṣe tún wá ṣe tàdùn kálukú à ẹnìkan ọ̀yà fún wa wípé lágbájá yẹn à ẹ má rí o wèrè níbọ o à bó ṣe wà yẹn kò ṣe rí o ọlọ́run ọ̀dẹ̀dẹ̀ ẹ̀rú o gbogbo ọlọ́run dáadáa ọlọ́run kò ṣe tún wá ṣe èyí tọ́jú pé àdàbí èèyàn gidi lójú àwọn èèyàn ọlọ́mọṣà tún kọ̀kọ̀ wá ṣe ọlọ́mọṣà tún wà wá sí ọkùnrin wa obìnrin wa kọ́lọ́n sọ wá lẹ́ni rẹ̀ kó sọ wá ní alùsùnà tó pé pérépéré ọlọ́mọ bàálà kó sàmúlò jí ẹsẹ̀ wa kọ́lọ́n sọ wá lẹ́ni rẹ̀ kó fà láti bọ̀tán dáadáa kọ́lọ́n kọ́mọ jà wọ iná kátó wà lìjẹ́nà látara wa wa kọ́lọ́n jà wà lìjẹ́nà kó fẹ́ sọ̀rọ̀ tọ́lọ́wọ́ fèrè jìnnà kátó kù láyé innahu ala dhalika qadir kọ́wájà wà lìjẹ́nà gbére kó sọ wá lẹ́ni rẹ̀ subhanaka allahumma wa bihamdika